وكل بدعة ضلالة وكل ضلالة في النار وبعد فالسلام عليكم ورحمة الله وبركاته هذا أقف الله سبحانه وتعالى أتركاته فأسواجه النبي صلى الله عليه وآله وسلم أترفوا وراليات وصحابه أتمي أتينا أتبقى وتيوم ولي ولوري لنا يتتي وجب القيامة أمكي gbogbo èèyàn miami alápọ̀nlé tí ẹ láǹfààní àti máa tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yìí àwa tí a láǹfààní àti máa wúra wa àti àwa tí a láǹfààní àti máa gbọ́ra wa mo kí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa mo kí wa pẹ̀lú kíkí ọlá àti kíkí ọlà eléyìí tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala tó sàlẹ́sà nínú kíkí ilé ìtọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala tó gbọ́lá fún nínú kíkí aláì ní dúnà pẹ́nu àkọlé ọ̀rọ̀ tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ní nǹkan tí a ti ń wò lójú skrini yẹn ṣùgbọ́n fáwa tí ó jẹ́ sí pé nǹkan gbígbọ́ àbí eléyìí tí ó jẹ́ gbígbọ́ láàmà láǹfààní sí àní láǹfààní sí wíwò. Si, so kókó tí a fi bára wa sọ̀rọ̀ òun náà ni àkọlé ọ̀rọ̀ kan tí a ti bẹ̀rẹ̀ láti àná so eléyìí tí a pè ní mafasilu lintikhobati fi manzuri islam mafasilu mafasilu fi manzuri islam àwọn aburú tí ń bẹ níbi ìbò dídì ní abẹ́ ìwòye islam evils of voting under under islamic under the Islamic perspective. Evils of evils of vote, voting under the Islamic perspective. Our aburú tí ń bẹ níbi bòdìdì lábẹ́ àgbọ́yé Islam lábẹ́ ìwòye ẹ̀sìn Islam òun náà nìkan tí a ń gbìyànjú láti kà mọ́lẹ̀ sí. À ń ṣe lè báyìí liyahlika man halaka an bayyinah wa yahya man hayya an kó lè bàa jẹ́ sí pé gbogbo ẹnikẹ́ni tí yóò bá ṣìnà kán lè ṣìnà lẹ́yìn àlàyé tó fojú hàn kí gbogbo ẹni tí ó bá sì mànà ká lè mànà lẹ́yìn àlàyé tó fojú hàn abẹ́lúwà Allah subhanahu wa ta'ala kó jọ jàre kí ó ṣe àwa ní ìkan nínú àwọn tí ó mànà lórí àlámọ̀rí àti gbogbo àwọn àlámọ̀rí ẹ̀sìn tó kù náà kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó tọ́ kọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kó sàmọ̀nà wa kó sì mú wa dúró lórí àgbóyè islam eléyìí tí ó mọ̀kàndá eléyìí tí ó lálàáfíà eléyìí tí ó wá látọ̀dọ̀ ànábì sallallahu alayhi wa alihi wa sallam tí àwọn sálàfù umma tí wọ́n sì gbọ́yé. lánàá amẹ́nubà àwọn aburú mẹ́ta àwọn mafásídù mẹ́ta nínú àwọn mafásídù lè báàtì amẹ́nubà àwọn aburú mẹ́ta náà àwọn aburú alintikọbat akan tara ara wa létí àwọn aburú mẹ́tẹ̀ẹ̀ta yẹn ká tó tẹ̀síwájú lórí aburú ẹlẹ́ẹ̀kẹrin lónìí so alákọ̀ọ́kọ́ òun náà ni àìdàmú tahkimi shar'illah àìdàmú tahkimi shar'illah aburú alákọ̀ọ́kọ́ nìyẹn òun náà ni aburú àìní máa fi òfin ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ṣèdájọ́ ìdìbò ìbò dídì nínú àwọn aburú tó kó sínú òun náà ni àìní máa lo ìdájọ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala àìní máa lo òfin ọlọ́run ọba láti fi dájọ́ tẹ̀lépà àwọn tí wọ́n ń dìbò tí wọ́n fẹ́ ṣèjọba àwọn táwọn èèyàn ń dìbò fún òfin tí wọ́n fẹ́ lọ máa lò tí wọ́n bá wọlé òfin tó yàtọ̀ fófin ọlọ́run ọba Allah subhanahu wa ni ìdájọ́ tó fẹ́ máa lò ìdájọ́ democracy ni tí nǹkan alákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì nínú àwọn aburú tí a mẹ́nubà lánàá òun náà ni al-ikhtilafu wa tafarruqu al-mazmum al-ikhtilafu wa tafarruqu al-mazmum ìbò dídì nínú àwọn aburú tí ó dáadáa sáwùjọ òun náà ni ìpín wa yẹlẹyẹlẹ ìyapa ìfọ́n wa ká ìtú ìṣọ̀kan wa ìtúká ìpín yẹlẹyẹlẹ eléyìí báyìí ó máa ṣẹlẹ̀ nítorí pé òǹkálukú ṣe yóò lẹ́gbẹ́ tí òǹkálukú ó máa ṣe tó yẹ pé ẹgbẹ́ yìí yóò pọn wá yẹlẹyẹlẹ òǹkálukú pẹ̀lú ẹgbẹ́ tiẹ̀ eléyìí tí ó máa pèpè sí eléyìí tí ó máa ṣiṣẹ́ fún eléyìí tí yóò máa tẹ̀lé eléyìí báyìí wọ àwọn kíní àti ṣàlàyé lánàá a kàn ní kí a tún taraka ká tó lọ síbi kókó tó nínú kí ọ̀rọ̀ yẹn kó lè ní ìsìjà kọ́rọ̀ yẹn lè so papọ̀ mọ́ra wọn ẹlẹ́ẹ̀kẹta náà aburú ta kàlánà òun náà ni alḥirsu wàtànáfusu àlàkọ́làbí ìmọ̀ràn alḥirsu wàtànáfusu àlàkọ́làbí ìmọ̀ràn òun ẹlẹ́ẹ̀kẹta ìmọ̀ sojú kòkòrò àti ìmọ̀ ṣe ìdíje lórí pé yàn ń wá ipò àṣẹ ìmọ̀ ṣe kòkòrò ipò adarí ìmọ̀ ṣe àtànáfusu ìmọ̀ ìfigagbága ìdíje ìfẹsẹ̀wọnsẹ̀ lórí ìwà ipò aláṣẹ ìwà ipò adarí ìwà ipò ìjọba pé èmi ni mo fẹ́ ṣe é àwa la lè ṣe é àwa ni èmi ń wà ẹ̀yin náà ń wà kájọ wa máa ṣèfigagbága ta ó wọlé eléyìí báyìí àṣàlàyé lánàá àwọn aburú tó wà ń bẹ pẹ̀lú àwọn àdínlà àwọn ẹ̀rí nínú al-kitab sunna òun láti ṣàlàyé òun náà ni nǹkan tí a lò tá a fi ṣàlàyé àwọn mafásìlù mẹ́tẹ̀ẹ̀ta tí a kà fúnra wa lánàá. a lónìí pẹ̀lú gbọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala a lọ sí mafsada ẹlẹ́ẹ̀kẹrin al-mafsada tó rabi'a aburú ẹlẹ́ẹ̀kẹrin ní mafásìlì lintikhobat nínú aburú ìbò dídì so òun náà ni intisharu zanni sayyi'i wàtàjásúsí wàtàhásúdí wàtàbàgódí wàlkẹ́zìdì fil انتشار الظن السيء والتجسس والتحاسد والتباغض والكذب في المجتمع nínú àwọn aburú tí ìbò dídì tí ó kó sínú nínú àwọn aburú tí ó máa ń ṣẹlẹ̀ níbi ìbò dídì nínú àwọn aburú tí ń bẹ nínú ìbò dídì òun náà ni intisharu zonni sèyí ìbò dídì yóò jẹ́ kí àwọn èròǹgbà èròǹgbà burúkú yóò jẹ́ kó máa fọ́n káàkiri láwùjọ intisharu dhanni sayyi ìrorokuro síra ẹni ìní dhannu tí ò da sẹ́ni kejì ẹni ìní èrò tí ò da sí ẹni kejì ẹni so yóò jẹ́ kí irú nǹkan yẹn kó máa fọ́n káàkiri láwùjọ èèyàn ní ro dáadáa rora yẹn èèyàn ní ro dáadáa ro àwọn tí wọ́n jẹ́ alátakò yẹn èèyàn ní ro dáadáa rò wọ́n bákan náà ni pé ní téèyàn máa fọ́n káàkiri láwùjọ nípa wọn àwọn nǹkan tí ò ní jẹ́ káwọn èèyàn ro dáadáa sí wọn ni a máa láyé wá lórí ilé ìbá inshallah karim àti òye gbogbo wa pẹ̀lú gbọ́lọ́hùn bàlọ́ subhanahu ta'ala liman arada alhaq fún gbogbo ẹnikẹ́ni tí bá ń wá òdodo so intisharu avanni sayyi'i intisharu vanni sayyi'i ní máa fún àwọn èrò tí ò da èrò kérò yìí fún káàkiri láwùjọ yìí fún káàkiri bákan náà wàtajàsùsì ìmọ̀ salami ara ẹni ìmọ̀ fimúfínlẹ̀ nípa ara ẹni káfẹ́ máa wá kọ̀kọ̀ káfẹ́ máa wá òhò èèyàn káàkiri kí la lè lò láti fi gbé ṣubú kí ni nǹkan tá a lè tá a lè wá báwo la ṣe lè tú díẹ̀ síta báwo la ṣe lè fẹ̀ díẹ̀ síta kí làwọn nǹkan tọ́jú àwọn nǹkan tí ọjẹ́ àṣepamọ́ rẹ̀ ta ní láti wú síta fáwọn èèyàn nítorí káwọn èèyàn lè kórìíra rẹ̀ káwọn èèyàn lè bàá dìbò fún káwọn èèyàn lè jìnnà sí so eléyìí báyìí náà ń pè ní àtàjásùs ìmọ̀ salami ara ẹni ìmọ̀ sọ̀tẹlẹ̀múyẹ́ ara ẹni ìmọ̀ tọpinpin ìmọ̀ tọpinpin ìkọ̀kọ̀ èèyàn àwọn àfipamọ́ èèyàn ká máa tọpinpin rẹ̀ eléyìí báyìí yóò fọ́n káàkiri láwùjọ gan wọ́tàhà sódì bákan náà ká máa ṣe kéèta ara ẹni ká máa ṣe kéèta ara ẹni inú àwọn nǹkan tí ìdìbò tó máa ń fọ́n káàkiri láwọn mọ̀fásìlì tí máa ń fọ́n sáwùjọ nìyẹn àwọn kìíní gbogbo àwọn kan inú fọ́n káàkiri sáwùjọ torí pé intisharu dhanni sayyi'i wat-tajassusi wat-tahasudi gbogbo ìpátápátá so ó ń padà lọ síbi intisharu náà ni intisharu dhanni sayyi'i wa intisharu at-tajassusi wa intisharu at-tahasudi wa intisharu at-tabahudi wal-kadhibi so àwọn nǹkan yìí àwọn nǹkan tí ó fọ́n ká láwùjọ nìyẹn látara ìbò dídì nínú àwọn aburú ìbò dídì ni pé gbogbo àwọn kinní yìí làwọn kan tá a mọ̀ rí láwùjọ atahasud ìmọ̀ bínú ara ẹni ìmọ̀ pẹ̀gàn ara ẹni yóò fà ká láwùjọ bákan náà atabarub ká máa kórìíra ká máa bínú ara ẹni ká máa bínú ara ẹni yóò máa fọ́n káàkiri láwùjọ walikẹ́bìbì bákan náà irọ́ yóò di tí ó fọ́n ká fílmù sítọ́mà láwùjọ. Oyeba yin sìn so àwọn nǹkan tá a kà yìí làwọn nǹkan tí a e, làwọn nǹkan tí ìbò dídì tó kó sínú nínú aburú ẹ̀rí pélé báyìí aburú ẹlẹ́ẹ̀kẹrin nìyẹn intisharu dhanni sayyi fi mujtama wantisharu wantisharu التجسس في المجتمع وانتشار التحاسد في المجتمع وانتشار التباغض في المجتمع وانتشار الكذب في المجتمع gbogbo àwọn aburú yìí pátá ní nǹkan tí ó fọ́n ká láwùjọ èròkérò èrò tí ò dáa yóò di pé wọ́n máa fọ́n káàkiri láwùjọ ká ní èrò tí ò dáa sí ọmọlàkejì ẹni yóò di tí ó fọ́n ká láwùjọ bákan náà kí a máa fimú fínlẹ̀ nípa ara ẹni ká máa salami ara ẹni yóò di ìjọ fọ́nká láwùjọ bákan náà kí a máa bí ká máa ṣe kèéta ara ẹni ká máa ṣe kèéta yóò máa ṣẹlẹ̀ láwùjọ bákan náà ká máa bínú ara ẹni yóò máa fọ́nká sí láwùjọ bákan náà ká máa parọ́ irọ́ pípa yóò fọ́nká sí láwùjọ. nàmsíwájú kí n tó mú ẹ̀rí wá lórí eléyìí báyìí ẹ̀rí tó tako kírù nǹkan báyìí máa fán káàkiri láwùjọ ẹ̀rí tó tako kírù nǹkan báyìí máa bẹ láwùjọ wa àwùjọ mùsùlùmí àwùjọ mìíràn kí n tó mẹ́rin wá lórí ẹ̀ mo fẹ́ pàkíyèsí wa lórí pé irú àwọn nǹkan tá a sọ yìí kò sí bí ò ṣe ní máa fán káàkiri nígbà tí a bá ti gba ìdìbò dídì láàyè gẹ́gẹ́ bí ọ̀nà tá a mọ̀ fi yan lórí ẹ rí i pé àwọn tí wọ́n jẹ́ olùdíje sípò ìdìbò nínú àwọn nǹkan tí wọ́n máa ń lò gẹ́gẹ́ bí ọ̀rìn iṣẹ́ láti pe àwọn èèyàn sọ́dọ̀ ara wọn láti gba a trust lọ́wọ́ àwọn èèyàn ìyẹn ni pé láti gba ìfọkàntán lọ́wọ́ àwọn èèyàn káwọn èèyàn lè fọkàntán wọn àbákan náà láti láti síjú àwọn èèyàn sọ́dọ̀ ara wọn kọ́dẹ̀ kọjú àwọn èèyàn kù lọ́dọ̀ ẹlòmíì tó jẹ́ alátakò wọn òun náà ni máa gbé àwọn kíni o àzọ́nù àṣẹ́yìíò àzọ́nù ṣẹ́yìíò àwọn èrò tí ò da èrò tí ò da ká máa gbé káàkiri fún bí àpẹẹrẹ ń sìn so wọ́n lè ní lágbájá yìí o nígbà tí ó ṣerú nǹkan báyìí nígbà tó ṣerú nígbà tí ó wà ní ròpò báyìí ó ti sàbúrú báyìí rí sàbúrú tó yẹ pé bóyá àwọn èèyàn tiẹ̀ ti rántí mọ́ àbáwọn èèyàn tiẹ̀ mọ̀ bóyá nígbà tó tiẹ̀ ṣe gan bóyá Ọlọ́run subhanahu wa a, bu àṣírí ẹ̀ lóde tí wọ́n máa gbé káàkiri àbí ká máa sọ pé tó bá dépò so yóò máa ṣẹlẹ́yàmẹ̀yà tó bá dépò wíwá yín sìn yóò pín nàìjíríà ní o kò ní jẹ́ kí nàìjíríà ṣọ̀kan mọ́ wíwá yín sìn sòtẹ́yìn náà bá wò ó ẹ̀ rí i pé ìran tí ó ti jáde rèé irú àwọn ọ̀ràn bẹ́ẹ̀ wọ́n máa ń pín wọ́n fẹ́ pín nàìjíríà ni wíwá yín sìn so tó ìjẹ́ sí pé nǹkan tó ń sọ káàkiri nípa ẹni yìí ó lè má rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ so wọ́n lè ní Lagosians who did this to our heritage Lagosians who did this to our heritage ẹ̀yin ará èkó talent tó ṣerú nǹkan báyìí sí nǹkan àjogúnbá wa so wọ́n wá lè lọ mú bóyá ilé kan ilé ìjọba kan tó ti jóná rí bóyá ní kí lẹ́ ń pè ó nílé ìjọba kan tó jóná ní táìmù kan so lẹ́kọ̀ọ́ ní Lagos Island mo ti gbàgbé orúkọ ilé ìjọba yẹn so race course kọ́ ni àmọ́ ń pè ní bóyá race course náà ní ìrántí dáadáa mọ́ race course so ìgbà tán fẹ́ dìbò kan láwọn àsìkò yẹn wọ́n lọ wú àwọn nǹkan yẹn jáde pé ta lẹni tó ṣe nǹkan yìí ó lẹ́ni tí wọ́n fi nǹkan yẹn attack tó gba náà mọ̀ ó lẹ́ni tí wọ́n fi nǹkan yẹn tó fi attack tí wọ́n fi nǹkan yẹn tí wọ́n fi ń dájú ìjà kọ so nítorí pé káwọn èèyàn má bàa ní confidence nínú ẹni yẹn mọ́ torí pé wọ́n rí pé nǹkan táwọn lè lò láti fi rí lọ́pàá nìyẹn tí òfin ní rí tí àwọn èèyàn fi kórìíra rẹ̀ táwọn yóò fi túká lẹ́yìn rẹ̀ táwọn yóò fi ní dìbò fún wọ́n yóò bá yín sìn so wọ́n wá lọ gbé nǹkan ẹ̀ jáde pé race course o tàbí ẹni tó tiná bọ race course nígbà tí ó fi jóná wọ́n yóò bá yín sìn so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ntí sáárò vọ́ọ̀nì sẹ̀yí ì àwọn èrò tí ò dáa yóò di tí ó fà káàkiri láwùjọ wọ́n yóò bá yín sìn ìmọ̀ rorò kúrò sí rẹ ní ìmọ̀ léwu tí ó dáa sí rẹ ní kódà gan yóò débi wípé bí ká burú sí ẹni yẹn torí pé táburú bá ti ṣe bóyá ẹ̀mí rẹ̀ bọ́ ni bóyá lásídẹ́ǹtì ni bóyá nǹkan kan ló ṣẹlẹ̀ sí ni so kò fi ní lè ráàyè mọ́ kò fi ní lè ní àǹfààní àti bá alátakò rẹ̀ díje bóyá bá ń sìn níbi ìdìbò yóò fi jẹ́ sí pé nǹkan yóò lè jà mọ́ òun lọ́wọ́ gbogbo àwọn eléyìí ń ṣẹlẹ̀ bákan náà àtàjásù ìmáa ṣe alami ara ẹni ìmọ̀ salami ara ẹni ká máa ṣe ká máa ká máa fimú fínlẹ̀ nípa ara ẹni pé lágbájá yìí kí làwọn aburú tó ti ṣe rí lágbájá yìí kí làwọn kùdìẹ̀kùdìẹ níbo ló kù sí wọ́n lè sọ yìí pé ó ti ó ti ya wèrè rí kódà wọ́n lè lọ mú àwọn wọ́n lè lọ gbìyànjú ká lọ wá àwọn dókúmẹ́ǹtì bó ti ń gba treatment bóyá ní hospital ní psychiatric hospital ibi tó ti ń gba treatment yẹn wọ́n lè lọ mú wá wọ́n bá yín sìn wọ́n lè ní àrùn àrùn báyìí ní dààmú rẹ̀ tó bá padà tí ó bá padà di president àbó di governor irú ẹni yìí ẹni ròde gun kò lè ráyè kojú kò lè ráyè mójútó jọba wọ́n lè ló ti dàgbà jùlọ wọ́n lè ní kò ní certificate wọ́n lè ní primary school rẹ̀ kọ̀ọ̀ka primary school wọ́n lè ní ọlọ́pọ̀jù certificate ni oríṣiríṣi àwọn nǹkan yẹn wọ́n máa gbé káàkiri ọ̀rẹ́ báyìí sìn so wọ́n lè ní bolo ti graduate wọ́n lè ní University of Toronto tó lóun ti graduate lamẹ́ríkà yẹn kò kò lọ university yẹn ó kàn lọ ra certificate yẹn ni wọ́n fọ́jú certificate fún ni wọ́n bá yín sìn wọ́n ta lọ wá wọ́n ta lọ ṣe kíni ìsàlámì ìsàlámì ìtẹnubọlẹ̀ ìfimúfínlẹ̀ wọ́n bá yín sìn so ìfimúfínlẹ̀ ìsàlámì ẹni so wọ́n lọ wá àwọn nǹkan kan jáde tó fi tó fi tó fi ba ẹni yẹn lórúkọ jẹ́ wọ́n bá yín sìn tó fi ba so tajasus ó máa ṣẹlẹ̀ àtajásùs yóò máa ṣẹlẹ̀ torí pé nínú àwọn irinṣẹ́ táwọn olóṣèlú máa ń lò láti fi campaign against ẹni tó bá jẹ́ alátakò wọn òun náà nìkan ṣe tajassus wọ́n lè ló ti pààyàn rí oyè báyìí sìn wọ́n lè ló ti pààyàn rí wọ́n lè ló ti lé àwọn rí wọ́n lọ bá wú nǹkan kan jáde tó yẹ sí pé ẹ̀yin gan tẹ́ bá ah, ẹ̀yin gan tẹ́ bá ń rí àwọn nǹkan ẹ̀jẹ̀ mọ̀ pé ah torí ọlọ́run ọba nítorí pé sáfẹ́ bàtẹ́ni jẹ́ náà ẹ wú nǹkan tán lọ wú jáde fẹ́ nìyí ẹ wú nǹkan tán lọ wú jáde fún ṣùgbọ́n gbogbo àwọn eléyìí báyìí ìjọ dáa nínú lábẹ́ ìfẹ́ ṣẹ̀ríà nítorí pé mi fẹ́ gòkè kí n ba tẹnìkan jẹ́ nítorí pé mi fẹ́ gòkè nítorí pé mi àtẹnìkan jọ ń dupò kí n wá máa gbìyànjú àti wá gbogbo ọ̀nà láti ṣe ìfimúfínlẹ̀ nípa rẹ̀ láti salami rẹ̀ láti tọpinpin rẹ̀ débi tí màá fi rí nǹkan kan tí màá fi takò táwọn yóò fi kórìíra rẹ̀ bákan náà wà tahasud atahasud òun náà ni ká máa bínú ara ẹni ká máa ṣe kéétà ara ẹni wọ́n bá ń ṣe kẹ́ni má ní kẹ́ni má ní yóò máa ṣẹlẹ̀ láwùjọ pé báyìí sìn látara ìbò dídì gbogbo àwọn nǹkan tó máa ń lò tó fi máa ń ṣe ìpolongo òbò náà nìyẹn atabahood ìmọ̀ bímọ ara ẹni ẹni bá gbọ́pọ̀ sọ tí ò da nípa àyàn bóyá ó ń bàyàn ló kọjá káàkiri nítorí má bàa dé ipò tájọ ń dù irú èèyàn bẹ́ẹ̀ ṣé dùn sí ẹ rí i pé yóò máa dọ́ta lẹ̀ yóò máa di pé ara ẹni yóò máa di pé a máa kórìíra ara ẹni àti pé ẹni bá rí i pé kan máa ń nífẹ̀ẹ́ èyàn nífẹ̀ẹ́rú èyàn èyàn nífẹ̀ẹ́rú èyàn bẹ́ẹ̀ ẹni tí yẹn bá mọ̀ pé ń bá yẹn dupò kan pé báyìí sìn àdámọ̀ mẹ́ẹ̀dé ènìyàn pé èyàn àdámọ̀ mẹ́ẹ̀dé ni pé èyàn máa kórìíra rú èyàn bẹ́ẹ̀ kò tí báyìí sìn so wúwúrú àwọn nǹkan tí ó máa ṣẹlẹ̀ nìyẹn wàlíkàdìrì bákan náà yọrọ gbogbo nǹkan tí wọn ní lè ṣe kódà kan máa pàgbára àwọn ọ̀ka wọn làwọn ò ṣe ẹ imagine ẹ imagine kí chairman local government kó lóun ó ṣe ná chairman local government bóòlù yìí fẹ́ ṣe ná agbára rẹ̀ ọ̀ka kò ṣe náà bí ò bá parọ́ fáwọn èèyàn pé òun ó ṣe náà tí ò bá parọ́ fáwọn èèyàn pé òun ó ṣe omi ta ni ó dìbò fún ọ̀nà gan-an ó lójú ọ̀nà tí local government chairman local government lè dà fún gbogbo ẹnikẹ́ni tó bá mọ bí ìjọba ṣe ń lọ gbogbo ẹnikẹ́ni tó bá mọ bí tò ṣe ń lọ yóò mọ̀ wípé agbára chairman local government ọ̀ka iná kí local chairman local government kọ́ máa ṣe campaign kọ́ máa sọ pé òun ó ṣe iná fáwọn èèyàn kọ́ máa ṣe campaign kó lóun ó ṣomi fáwọn èèyàn ó yẹ báyìí sìn so gbogbo ẹnikẹ́ni tó bá mọ sísẹ́mù ìjọba yóò mọ̀ wípé agbára ìjọba wo ló kà orí bá mi so ẹ̀hẹ́ irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kí chairman local government máa sọ pé òun ó ṣe ìwòsàn ọ̀fẹ́ ìwòsàn ọ̀fẹ́ báwo ló ṣe lè wò lágbára rẹ̀ ṣe kákó ṣe ìwòsàn ọ̀fẹ́ gbogbo àwọn nǹkan irọ́ ni lára àwọn nǹkan tí ìbò dídì lára àwọn nǹkan tí yóò máa fọ́n káàkiri láwùjọ nìyẹn wàlúkẹ́bìdì fílmù chitama yóò máa jẹ́ kí irọ́ pípa kó máa fọ́n káàkiri láwùjọ oríṣiríṣi ọ̀nà làwọn olóṣèlú wọn máa fi parọ́ tan àwọn èèyàn jẹ nítorí ká lè bá rí ìbò àwọn èèyàn káwọn èèyàn lè bá dìbò fún wọn torí pé wọn mọ̀ pé táwọn ò bá parọ́ àwọn èèyàn ní àwọn èèyàn ní tẹ̀lé àwọn àwọn èèyàn ní dìbò fáwọn àwọn èèyàn ní tẹ̀ka fáwọn nǹkan táwọn gán mọ̀ pé àwọn ò lè ṣe nǹkan táwọn gán mọ̀ pé agbára àwọn ọ̀ka nǹkan táwọn mọ̀ pé kò ṣeé ṣe wọn ní àwọn ó ṣe wọn láwọn ó ṣe táwọn bá débẹ̀ so ìbáraẹnisìn tó sì mọ̀ pé rọ́ làwọn ń pa so eléyìí báyìí nínú àwọn ìfẹ́ tí ó máa tàn káàkiri láwùjọ nìyẹn wọ́n á parọ́ láti fi pèpè sọ́dọ̀ ara wọn wọ́n á parọ́ mẹ́nì kejì wọn náà tó jẹ́ alátakò wọn láti fi ba orúkọ yẹn nìyẹn jẹ́ káwọn yẹn má bàa dìbò fún tó sì mọ̀ pé ọ̀rọ̀ gidi làwọn ń pa mẹ́ni táwọn ń parọ́ mọ́ ẹ̀. so eléyìí báyìí gbogbo orú àwọn àlámọ̀ yìí tá a kà yìí bóyá azọ́nù sèyí ò ní o bóyá àtẹ̀jásùsù ní o bóyá àtàhásùdù ní o bóyá àtàbásùdù ní o àbí àlìkẹ́zìbù ní gbogbo àwọn kẹta àkàyí pátápátá nǹkan kan tí ṣẹ̀rí àti ilé wọ̀ ni wọ́n àwọn nǹkan yìí mafásídù ni àwọn mafásídù haqiqiyya ní gbogbo àwọn nǹkan tá à ń kà yìí wọ́n bá nísìn ó kì í níṣẹ́ wa alákọ̀ọ́kọ́ ádámù tahkimi shar'illah mafsadatun haqiqiyya ni aburú gan-an ní pọ́nbélé lódodo ni kí èsì mafsada wahmiyya fẹ́ni tó bá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó bá kọ́ ẹ̀kọ́ usulul fiqh àbí ẹni tó bá kọ́ ẹ̀kọ́ alqawaidul fiqhiyya ẹni tó bá kọ́ ẹ̀kọ́ alqawaidul fiqhiyya yóò máa pé gbogbo àwọn kátà àkàyí almafasidul haqiqiyya ni wọ́n ń pẹ̀lú àwọn nǹkan yẹn àwọn nǹkan tó yẹ pé aburú ni wọ́n pọ́nbélé lódodo wọ́n bá yẹn ti aburú ni wọ́n adamu tahkimi shar'illah mafsadatun haqiqiyya wọ́n bá yẹn ti so bákan náà al-ikhtilafu wa tafarruqul mazmum mafsadatun haqiqiyya bákan náà alhirsu watanafusu ala talabil imara eléyìí náà ni mafsadatun haqiqiyya yẹn ni pé gbogbo àwọn kata ń sọ ìpátá gbogbo àwọn kata kàyí àti ilé ìtàtọ̀ ń kà lọ́wọ́lọ́wọ́ yìí gbogbo ẹ̀ wáta ìbàjẹ́ ni tó jẹ́ ìbàjẹ́ tó fojú hàn ìbàjẹ́ ni tó jẹ́ ìbàjẹ́ òdodo tí èsì pàwọ́ àlà ń rò pé ìbàjẹ́ ni ó ṣe ṣe kó jẹ́ bàjẹ́ ó ṣe kó má bàjẹ́ ìbàjẹ́ làwọn eléyìí jẹ́ pẹ̀lú àwọn nusus gbogbo àwọn bàjẹ́ ìtawákà yìí òun ló ṣe kíni òun ló kó sínú ìbò ilé ìta tó ń kà lọ́wọ́ yìí náà gbogbo ń tàkà àzọ́nù sí yíò bákan náà àtàjásùsù bákan náà àtàhásùdù wàtàbáhùdù wàlùkẹ́zìbù gbogbo àwọn ìfẹ́ ìpápátá àwọn aburú pàápàá ni aburú lódodo ni àwọn kìíní tí sẹ́rí àtakò ó fẹsẹ̀ rinlẹ̀ nínú sahihu bukhari àti muslim rahimahumullahu ta'ala min hadithi abi hurairah radiyallahu anhu nínú hadithi ti abu hurairah kọ́lọ̀wà kó bá kẹ́ tó gbà wá anna rasulallahi sallallahu alaihi wasallam qala Abu Hurairah sọ pé dájúdájú òjíṣẹ́ ọlọ́run ọba kí yàtọ̀ lọ́nà bá kọ́wọn bá ó sọ wípé iyyakum wa dhann anábì ni ẹ sọ́ra fún àbá dídá anábì ni ẹ sọ́ra fún ìrùkèrù ẹ sọ́ra fún dhannu mo rò wípé ó súnmọ́ wípé anábì ni gbogbo àwọn nǹkan tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jìnà sí iyyakum wa dhanna anábì ni dhannu kí ò dá torí pé dhannu póríṣiríṣi so nítorí ẹ̀lú jẹ́ sí pé zọ́nù tánàbí sallallahu alaihi wasallam ní ká fún bí azọ́nù sẹ́yí ù ní so ilé tó ṣe déédéé nǹkan tí àsọpọ̀ wà níbi ìbò dídì anábì ní iyyakum wa zọ́nà anábì ní ẹ sọ́ra fún èròkèrò ẹ fún ìròkù sí ọmọ ìyá yín fa inna zọ́nà akzabul hadith anábì torí pé dájúdájú èrò burúkú èròkèrò akzabul hadith ó ní ọ̀rọ̀ tó fi ń jẹ́ irọ́ jùlọ ọ̀rọ̀ tó fi ń jẹ́ irọ́ jùlọ òun náà ni mo rò pé mo rò pé níta burú kéèyàn máa ro aburú èrò tí ọ̀dà sọ́mọlàkejì ẹni mo rò wípé mo rò pé mo rò pé ó súnmọ́ kó jẹ́ pé níta burú àrẹ́bí ni òun ni akadabul hadith àrẹ́bí ni wàlá tahassasu àrẹ́bí ni ẹ̀ máa ẹ̀ máa ti àlàmì ara yín wàlá tahassasu ẹ̀ máa sàlàmì ara yín ẹ̀ máa máa sàlàmì ara yín wàlá tajassasu bẹ́ẹ̀ ni ẹ má máa tọpinpin ẹ má máa tọpinpin ara yín kẹ́ máa wá ibo ló kù sí ibo ló wó sí ibo kí làwọn òhò rẹ̀ kí làwọn nǹkan pamọ́ rẹ̀ pẹ́pẹ́ tẹ bá tó síta àwọn yóò fi kórìíra rẹ̀ àwọn yóò fi jìnnà sí anábì ni ẹ má ṣe bẹ́ẹ̀ wàlá tajassasu ẹ wo àwọn nùsùsù làwọn eléyìí tọ́ pé ó ń kọ àwọn nǹkan yìí fún wa wàlá tanafasu anábì ni ẹ̀yin mùsùlùmí ẹ má máa ṣe ìdíje ìfàǹfà láàrin ara yín la tanafasu ẹ má ṣe mùnáfásà lórí ọ̀rọ̀ àwọn nǹkan ayé báyìí ẹ má ṣe mùnáfásà because iyì máa ṣe mùnáfásà yóò máa bí ọ̀tá orí báyìí sì iyì máa ṣe ìfẹsẹ̀wọnsẹ̀ ìfigagbága ìdù nǹkan mára ẹni lọ́wọ́ ẹ ìfa nǹkan mára ẹni lọ́wọ́ pẹ̀lú báyìí yóò máa fa kíni yóò máa fa ọ̀tá wala tanafasu wala tahasadu arábìnrin mùsùlùmí ẹ má máa ṣe kèé ta ara yín kẹ́ni má ní ara yín ẹ gbọ́dọ̀ ṣe wàlá tabaghadu ẹ̀ sì gbọ́dọ̀ má bínú ara yín ẹ má bínú ara yín wàlá tadabaru bẹ́ẹ̀ ni ẹ má kọ̀yìn síra yín ẹ má kọ̀yìn síra yín wàkúnù ibadallahi ikhwana arábìnrin ẹ jẹ́ ẹrú ọlọ́run ọba tọjọ́ màá yá ẹ jẹ́ ẹrú ọlọ́run ọba ẹ sì jọ́ màá yá níbi ìjẹ́rú ọlọ́run ọba Allah subhanahu wa ẹ bára yín sọ máa ya ẹjọ́ máa ya ẹ̀sìn jẹ́rú ọlọ́run ọba Allah subhanahu wa lábẹ́ ẹjọ́ máa ya yín hmm? kẹ jẹ́rú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala lábẹ́ ìjọmọ̀ ìyá yín ẹ bára yín ṣe ìjọmọ̀ ìyá lábẹ́ ìjẹ́rú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ìsìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala. bákan náà wá nínú hadith iléeṣẹ́ àlùmọ́ muslim rahimahullah ta'ala tí wọ́n gbà wá min hadith min hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu min hadith abdullahi ibn mas'ud radiyallahu anhu nínú hadith ti abdullahi ibn mas'ud kọ́nà bá kẹ́ tó gbà wá qala qala rasulullahi sallallahu alaihi wasallam abdullahi bin masoud sọ wípé òjíṣẹ́ ọlọ́run bá kí àtọ̀rọ̀ ọlọ́run bá kọ́ máa bá sọ wípé ìyákùm wàlìkẹ́zìbà anábì ni ẹ sọ́ra fọ́rọ́ pípa ìyákùm wàlìkẹ́zìbà wàlìkẹ́zìbà anábì ni ẹ sọ́ra fún pípa fa ìnàlìkẹ́zìbà yahdi ila anábì ni torí pé dájúdájú irọ́ pípa yahdi ila a máa mú èèyàn lọ síbi ìwà pòkìní irọ́ pípa ó máa ń gbé èèyàn lọ síbi ìwà pòkìní wa inna al-fujura yahdi bákan náà dájúdájú ìwà pòkì a máa gbé lọ sínú náà ni a máa mú lọ sínú náà ni a máa lànà fúnni lọ sínú náà ni wala yazalu rajulu yakzibu àrẹ́bí ní ọkùnrin kan ò ní ọkùnrin kan ò ní yé máa parọ́ kò sì níyẹ̀ kò ní gbòlẹ́ni tí ó máa parọ́ wàyàtà harold kẹ́zìbà yóò sì dún máa irọ́ pípa ní gbogbogbà hatta yuktaba indallahi kazaban títí tí wọ́n fi kọ́ sọ́dọ̀ ọlọ́run ọba àwọn kọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run ọba pé kazabu ní lágbájá mo bá lágọ́ nìyẹn ni pé ẹni tí irọ́ ti gbẹ́kìn ọpọlọ rẹ̀ ẹni tí irọ́ ti fọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pọ̀lọpọ̀ ọ̀rọ̀ àtúrọ̀ tàbí èlùbọ́ òye bá yín sìn tábà wá sọ pé èèyàn kan àtúrọ̀ tàbí èlùbọ́ ni àwọn olóṣèlú la túrọ̀ tàbí èlùbọ́ irọ́ yìí ti pọ̀ jù ọ̀tọ̀ ni irọ́ tó ń pa lónìí ọ̀tọ̀ ni irọ́ tó ń pa lọ́la kódà wọn parọ́ parọ́ ńgbà míì débi pé irọ́ góòtù tó máa jarọ́ irọ́ wọn góòtù máa jára wọn torí pé wọ́n ti rí pé táwọn ọba parọ́ fáwọn èèyàn àwọn èèyàn ní dìbò fáwọn ẹ̀tàn wọ́n ti pé ẹ̀tàn làwọn èèyàn ń fẹ́ wọ́n yóò bá yín sìn ọlọ́run bá kó ṣàánú wa nínú àwọn ọmọ fásitì tó wà ń bi ìbò dídì nìyẹn ẹlẹ́karùn-ún òun náà ni tazkiyatu nafsi wàtàmáduhu bilbaatili tazkiyatu nafsi wàtàmáduhu bilbaatili kò sí bẹ́yìn ó ṣe fẹ́ dìbò àbí kò sí bá a ṣe sọ pé a fẹ́ yan àwọn olórí pẹ̀lú ìbò dídì tí ò ní jẹ́ sí wípé ìmọ̀ ti àfọ̀mọ́ ara ẹni yóò máa ṣẹlẹ̀ torí pé ẹni tí ó sọ pé òun fẹ́ díje tó ṣàfihàn pé òun fẹ́ díje fún ipò kan irú ẹni bẹ́ẹ̀ ó ní láti fọra ẹ̀ mọ́ fáwọn èèyàn pé ẹni rí ni mí o èèyàn dáadáa ni mí o kódà mo nímọ̀ nípa nǹkan báyìí à kódà so mo lámàá náà ìyẹn ni pé mo jẹ́ ẹni tó yẹ pé ó ṣe é fọkànbalẹ̀ sí lọ́dọ̀ so ìní kówó yín jẹ èèyàn dáadáa ni mí tó bá yín sìn kódà èmi gan fúnra mi ní mo ti mo ti èmi gan fúnra mi so àgbà mi ti lómi nú tẹ́lẹ̀ torí kí mo ti lówó lọ́wọ́ tẹ́lẹ̀ kí n sì pé owó yín ni mo fẹ́ lọ ni mo fẹ́ lọ ranjú mọ́ kéde pówó yín ló pàtàkì sí mi mo fẹ́ ṣe dáadáa fún yín ni èmi ni aláàánú mẹ̀kúnnù èmi ni èmi ni aláàánú aráàlú èmi ni kinní èmi ni kinní kí n bá débẹ̀ ẹ gbádùn ìgbésí ayé yín gbogbo àwọn ọ̀nà yín yóò yọ kùlùlù mo mọ̀ nípa ètò ìlera mo mọ̀ nípa ètò káràkátà àti gbogbo orú bẹ́yẹn tẹ̀síkíyàtù nafs ìmọ̀ ṣàfọ̀mọ́ ara ẹni ìmá pèrè ní lẹ́ni rí ìmá sọ pé èèyàn dáadáa ni lèèyàn ìmá sọ pé èèyàn rí lèèyàn gbogbo lẹ́yìn ó máa ṣẹlẹ̀ nítorí pé tí ò bá ṣe bẹ́ẹ̀ kí náà pè ní campaign ní tá pè ní campaign náà nìyẹn lọ polówó ara rẹ fáwọn èèyàn lọ sọ pé èèyàn dáadáa ni ọ sọ fáwọn èèyàn yín tí dáadáa àǹfààní tí wọ́n jẹ lára rẹ tán bá dìbò fún tẹ́síkíyàtò nọ́ọ̀sì gẹ́gẹ́ ní campaign so àwọn èèyàn náà máa fọ́ máa pé ah alágbájá ni o kinní kan ni o òun ló lè ṣe o kinní kan ni o wíwá yín sìn so tested and trusted tí wọ́n bá sì tẹ̀sí ẹ̀rí náà ni wọ́n lè ní wọ́n lè ní reliable eh, accountability ó wà accountable wọ́n lè ní eh, wọ́n lè ní ó transparent pé transparency wà fún ó wà accountability wà fún wọ́n lè ní ó reliable oríṣiríṣi gbogbo àwọn tẹ́síkìá yẹn ló mọ̀ ṣe fún wọ́n bá ń sìn kódà wọ́n lè lẹ́ni ọlọ́run ni kódà wọ́n lè láàfáà ni ó lọ lè kéwú ó mọ kí wọ́n páyọ̀ ọlọ́run kódà ẹ̀yẹ́ bíi ìbò kan tí wọ́n dì láwọn àsìkò kan ìkànnì àwọn tí wọ́n fẹ́ dìbò díje sí ipò kan nínú àwọn ipò ilé ìgbìmọ̀ asòfin ó wá jẹ́ ẹni tó lọ lé kéwú nígbà tí ó wà máa campaign lárúbáwá ní fi ń campaign fáwọn èèyàn ní ti lárúbá ó fi ó fi ẹ̀sìn ó fi kọ́wọn ó fi bẹ́ẹ̀dì ẹ̀sìn kọ́wọn ẹ̀ lómi ọbẹ̀ lọ́wọ́ ni àáfàá ni kódà lárúbáwá ní fi ń campaign ìwà nìkéni gbogbo yẹn náà ni tẹ́sígíyàtù nọ́ọ̀sì náà ni gbogbo ẹ̀ náà ni ìfọ̀rẹ́nimọ́ náà ni ìsọpé rẹ̀ lèèyàn náà ni ìfi ìjẹ́niire ìfitìsọ́dọ̀ ara èèyàn náà ní gbogbo àwọn nǹkan bẹ́yìn so ibà nísìn wàtàmáàdù ṣòbìn bá pẹ̀lú bákan náà ká máa yẹra ẹni pẹ̀lú ìbàjẹ́ pẹ̀lú rọ́ ẹni táwa náà máa kékeré sí yẹn dáadáa á pèsèǹtì ẹ̀ fáwọn èèyàn gẹ́gẹ́ bí yẹn dáadáa á pèlè yẹn dáadáa fáwọn èèyàn ẹni táwọn bẹ́ẹ̀ kìí ṣe èèyàn rí á pèlè yẹn rí á máa yẹra wa àtàmáàdù ṣòbìn bá pẹ̀lú ó yẹ bá yín sìn so oríṣiríṣi àwọn nǹkan láà máa gbé jáde lórí lórí tẹlifíṣàn táà fi máa yin èèyàn fi jẹ́ sí pé àwa náà mọ̀ wípé n tàn sọ nípa rẹ̀ yẹn kò rí bẹ́ẹ̀ lórí rédíò àwọn ìpolówó àwọn ìkéde àwọn ìkéde àwọn campaign tá a máa ṣe fún yàn so a máa a máa ṣe àtàmọ́dù ṣó bilba òkèlè gbogbo orí eléyìí báyìí làwọn mafasid tó wà nínú ìbò dídì gbogbo àwọn eléyìí mafasidu haqiqiyya ni wọ́n àwọn ìbàjẹ́ àwọn aburú tó yẹ pé pọ́nbélé aburú ni wọ́n lódodo wọ́n léèyàn dáadáa làwọn ìyá anábìsọ̀ wọn ni alam tara ila alladhina yuzakkuna anfusahum balillahu yuzakki man yasha ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní gbogbo tán ṣe yẹn yọrọ ní gbogbo ẹ̀ kò rí bẹ́ẹ̀ o balillahu yuzakki man yasha ọlọ́run bá Allah subhanahu òun ló máa ń fọ ẹni tó bá wù òun ló máa ń fọ ma tí ó sọ èèyàn di ẹni rí ẹni tọ́lọ́run bá Allah subhanahu tó bá fẹ́ kó jẹ́ ni rí ẹni tó bá jẹ́ ni rí lọ́dọ̀ ọlọ́run bá Allah subhanahu ọlọ́run bá ní máa ń ṣe kí ni ọlọ́run bá ní máa ń fọrú àwọn èèyàn bẹ́ẹ̀ máa ṣùgbọ́n kí èèyàn wá bọ́ta kó mọ sọ pé èèyàn dáadáa ni wá èèyàn re ni wá kódà aláàánú èèyàn aláàánú ni wá kódà aláàánú mẹ̀kúnnù gan kódà aṣekínní kódà àwọn dáadáa báyìí ká ti ṣe ríre kẹbá tún dìbò fún wa á tún ṣe jù bẹ́ẹ̀ lọ lọ́wọ́ bá yín sìn kẹbá dìbò fún wa a mọ̀ nípa ètò ààbò ó yé wa dáadáa tó báwọn èèyàn ṣe ń bó ṣe di pé kò sí fọkànbalẹ̀ nínú ìlú mọ́ ìfọkànbalẹ̀ ó dé nínú ìlú àti bẹ́ẹ̀ lọ. eléwàá náà sọ́rọ́tún nìsáà wọ́n nù suratu an-nisa aya 49 wa qala ta'ala ọlọ́run bá àdékẹ́lá tó sọ wípé fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ọlọ́run bá ní ẹ kò gbọ́dọ̀ máa ṣàfọ̀mọ́ ara yín ẹ gbọ́dọ̀ máa fọra yín má kí a máa pera yín lẹ́ni rí ọlọ́run bá ní ẹ ṣe bẹ́ẹ̀ wala tuzakku anfusakum fala tuzakku fala tuzakku anfusakum huwa a'lamu biman ittaqa ọlọ́run bá ní òun ọlọ́run bá lòun má jùlọ ẹni tó páyọ̀ bá olùpáyọ̀ ọlọ́run bá òun ọlọ́run bá lòun mọ̀ òun ọlọ́ba tó nímọ̀ jùlọ nípa ẹni tó páyọ̀ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala fala tuzakku anfusakum eléyìí báyìí wà ní suratu an-najm suratu an-najm ìbẹ̀ láti rí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ní ẹ gbọ́dọ̀ máa fọra yín mọ́ ẹ gbọ́dọ̀ máa pera yín lẹ́nu ire fáwọn èèyàn ẹ gbọ́dọ̀ máa sọ so ẹ̀yin lẹ mọ̀ ń pa rẹ̀ ẹ̀yin lẹ lè ṣe é ẹ̀yin ni ẹ lágbára rẹ̀ ẹ̀yin ni ẹ nímọ̀ nípa rẹ̀ ẹ má ṣe gbúrú àwọn nǹkan yẹn falatu zaku anfusakum huwa a'lamu biman ittaqa eléwà ní suratul najm àyà thirty two nínú suratul najm naam ó fẹsẹ̀ nílẹ̀ nínú bukhari àti muslim fi sahihayn sábàtà fi sahihayn ó fẹsẹ̀ nílẹ̀ nínú bukhari àti muslim rahimahumullahu ta'ala min hadithi abi musa al-ash'ari nínú hadith tí abu musa al-ash'ari radiyallahu anhu tó gbà wá látọ̀rọ̀ anabi sallallahu alaihi wasallam qala sami'a an-nabiyya sallallahu alaihi wasallam rajulan yuthni aw sami'a sami'a an-nabiyyu sallallahu alaihi wasallam rajulan yuthni ala rajulin <clears throat> kèése abu sa'idi kèése abu musa al-ash'ari ló gbọ́ anabi sallallahu alaihi wasallam anabi ló gbọ́ èèyàn kan tí ó yin ẹnìkejì sami'a rasulullahi sallallahu alaihi wasallam rajulan yuthni ala rajulin ànábì gbọ́ tí ọkùnrin kan tó yin ẹlòmíì tó yin ẹnìkan ó yin ẹnìkan yin ẹnìkejì wa yukrihi fi madhihi ọwá ń tayọ àlà níbi ẹ̀yìn tó yin ẹni yẹn ó ń tayọ àlà àwọn òròyìn tí ò sí lára ẹni yẹn ó fi ń ròyìn ẹni yẹn àbáwọn òròyìn tí ò yẹ kó tiẹ̀ fi ròyìn rẹ̀ ó fi ń ròyìn rẹ̀ gbogbo àwọn eléyìí tọ̀rọ̀ ni in tí ò sí lára yàn nínú ròyìn ká máa fi rinlẹ̀ ká máa fi ròyìn rẹ̀ ìtọ́rọ̀ ni orí bá yín sìn ìtayọ àlà níbi ròyìn ni àbí nǹkan tí ó jẹ́ sí pé ó tiẹ̀ tayọ ìròyìn ẹ̀dá in tí yẹ kéèyàn fi ròyìn ẹ̀dá ká máa fi ròyìn èèyàn orí bá yín sìn ká lóun lolùgbàlà aráyé òun ni mẹsáyà àsìkò sìn orí bá yín sìn so tó bá ti dé bẹ́ẹ̀ so gbogbo nǹkan yóò tùbà yóò tùsẹ̀ òun ló lè ṣe é àfàìdébẹ̀ rẹ̀ ni gbogbo àwọn nǹkan yẹn ìtọ́rọ̀ ni ta ló sọ fún wa pàgbára rẹ̀ ka ta ló sọ fún wa yí pé tó bá ti débẹ̀ gbogbo ìyà tí ń jẹ wá ti tán orí bá yín sì tó bá ti débẹ̀ gbogbo ìṣòro wa ó ti dópin gbogbo àwọn nǹkan yìí àlìtọ́rọ̀ ni ilé tó ń ṣẹlẹ̀ níbi ìbò dídì orí bá yín sì ìpolongo ògbò gbogbo àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ ńbẹ̀ ni so anábì wa gbọ́ tí ọkùnrin kan sẹ́mi ànàbí yìí sọ̀rọ̀lá ọ̀yọ̀kìrìhì fílmọ̀bì ó dẹ̀ ń tayọ ara níbi ẹ̀yìn tó yìn fọ̀kọ́ àdẹ́bìsọ̀ lọ́sọ̀ sọ pé ahlaktum aw qata'tum zahara ar-rajul ahlaktum aw qata'tum zahara ar-rajul ànábì ní ẹ ti kó parun bá ẹni tẹ́yìn yìí ẹ ti kó parun bá ẹ ti bá tiẹ̀ jẹ́ ẹ ti sẹ́ lẹ́yìn ẹ ti sẹ́ lígun ẹ̀yìn ẹni tẹ́yìn yẹn ẹ ti sẹ́ lígun ẹ̀yìn ẹ ti bá tiẹ̀ jẹ́ ṣùgbọ́n eléyìí báyìí òun ni nǹkan tí ó fẹ́ ṣe àrinlẹ̀ nínú ìbò dídì oyè báyìí sí. bákan náà ó fẹ́ ṣe àrinlẹ̀ nínú ẹgbà wa ibn majah rahimahullahu ta'ala min hadithi muawiya radiyallahu anhu nínú hadithi tí muawiya kọ́nà bá kọ́ bá yọnu sí tó gbà wá qal ó sọ wípé sami'tu rasulallahi sallallahu alaihi wasallam yaqul muawiya ní òun gbọ́ òjíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ń sọ wípé ó lòun gbọ́ lẹ́nu òjíṣẹ́ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó jíṣẹ́ ọlọ́run ọba ń sọ wípé iyyakum wat-tamaduha anábì ní ẹ ṣọ́ra fún ìmáyẹrẹ ẹni ìmáyẹrẹ ẹni anábì ní ẹ ṣọ́ra fún fa innahu az-zabhu anábì torí pé ìmáyẹrẹ ẹni òun náà ni ìdúró ẹni lọ́rùn ìdúró ẹni nìyẹn orí bá ń ṣe anábì ní kẹ́ ṣọ́ra fún eléyìí báyìí kò sí bí wọ́n ṣe fẹ́ ṣe níbi ètò ìdìbò yóò wáyé kò sọ́gbọ́n tó sí wọ́n tako hadith anábì gbogbo àwọn nǹkan tá a ti sọ yìí ni wọ́n kò sí kò sọgbọ́n tó fẹ́ dá sí wọ́n yóò bá yìí sìn eré báyìí Ibn Majah àwọn ni wọ́n gbà wá al-Allamah al-Albani sọ pé hadith lálàáfíà nínú sahihu Ibn Majah nínú sahihu Ibn Majah tí Sheikh al tí wọ́n ṣe ní volume two ní hadith three oh eight naam nǹkan ẹlẹ́kẹfà nínú àwọn aburú tó wà ń bi ìbò dídì òun náà ni munazatul amri ahla munazatul amri ahla òun náà ni kí a máa bá àwọn aláṣẹ ṣe fanfàpá fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn ẹ rí pé àwọn aláṣẹ àwọn ìjọba tó wà ń bẹ̀ nísìnyí báyìí àwọn tó fẹ́ dìbò sí wọ́n fẹ́ díje fún fún ipò adarí tí ń bọ̀ wá ní ọdún 2023 wọ́n ń ṣe fanfà láti gba ìjọba lọ́wọ́ àwọn tó wà ní orí àléfà ni wọ́n ṣe fanfà láti gba ìjọba lórí àwọn ìjọba tó wà níta nísìn òun náà ni so mona zaatul amri ahla eré báyìí nínú àwọn nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ níbi ìbò dídì ni nítorí pé ṣe rí ìlànà Islam ò ní wípé olórí tó bá ti wà ń bẹ̀ yóò mọ̀ wà ń bẹ̀ lọ́nà yóò mọ̀ wà ń bẹ̀ lọ́nà ṣùgbọ́n ìlànà democracy ni pé ẹ máa ṣe lọ́dún mẹ́rin mẹ́rin ẹ máa ṣe lọ́dún mẹ́ta mẹ́ta ẹ máa ṣe lọ́dún méjì méjì ẹ máa ṣe lọ́dún ọdún kọ̀ọ̀kan ẹ máa ṣe lọ́dún márùn márùn àlàhátàbí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí láwùjọ yín níbàámu sí bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí láwùjọ yín kò bá jẹ́ mẹ́fà mẹ́fà lẹ́lẹ́fẹ́ máa lò ní kẹ́ bá ṣe mẹ́ta mẹ́ta méjì méjì ẹyọ kọ̀ọ̀kan ni oṣù mẹ́fà mẹ́fà lẹ́fẹ́ máa lò ń bẹ́ẹ̀ ni ọdún mẹ́rin mẹ́rin lẹ́fẹ́ máa lò ń bẹ́ẹ̀ ni ẹ rí i pé lọ́dọ̀ tí wá nàìjíríà ń sìn ọdún mẹ́rin ni ṣùgbọ́n ọdún mẹ́rin náà ti padà tó padà tún tọdún mẹ́jọ nísìn torí pé tábà ṣe alákọ̀ọ́kọ́ tán wọ́n á tún sọ pé àwọn fẹ́ ṣẹlẹ̀ kejì wọ́n bá yín sìn so wọ́n á tún ṣẹlẹ̀ kejì ó sì ké sì kéré náà tó ṣé báyìí sì pé torí pé ṣe bí lẹ́yìn ọdún mẹ́rin wọ́n sàtún dìbò míì tó bá wọlé ní ìtàn padà máa tẹ̀síwájú tí ò bá wọlé wọ́n gbàjọba lọ́wọ́ rẹ̀ ọdún mẹ́rin mẹ́rin ní àbí láwọn bòmí irú amẹ́ríkà ń ṣe tí gbàgbàgbé ọdún márùn márùn náà máa ń lò àwọn kọ́ńtì míì ọdún márùn márùn náà máa ń lò so bẹ́ẹ̀ bá ṣe gbé kalẹ̀ ni ṣùgbọ́n ètò Islam ò ní pé aláṣẹ tá a bá yóò máa wà ń lọ so ètò democracy ni pé wọ́n máa lò tẹ́ bá ti wá ń lò tẹ́ bá ti wá tásìkò tí ìjọba wọn ti parí wọn nígbèjọba yẹn lẹ̀ àfikọ́ pé wọn ó dìbò míì àwọn tí ó dìbò àwọn tí ń dìbò tó fẹ́ dìbò yẹn ti díje yẹn àwọn yẹn fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ ni wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ àwọn tó wà ń bẹ̀ ni ẹ̀ẹ́n democracy wá fàyè gbà á sọ pé ṣé èèyàn wálẹ̀ rí tẹ́mùsùn yóò gbára lé pé democracy fàyè gbà ṣé democracy fàyè gbà ni ẹ̀rí tá a fò fi báwọn yẹn sọ̀rọ̀ pọ́tọ́ ṣé Islam fàyè gbà torí pé democracy ò sínú àwọn mọ̀sọ́dírù tẹ̀síríà kò sínú àwọn orísun ibi tá a máa ti mú ìdájọ́ ẹ̀sìn ṣebí ìjọba tó ń lò nìyẹn ìwọ gẹ́gẹ́ bí àfa ṣèjọba tó ń lò fi ṣèdájọ́ ni àbí ìjọba àbófin ọlọ́run bá lọ subhanahu wa ta'ala so lára àwọn ìbàjẹ́ democracy náà látàfi wípé democracy fààyè gbà ǹgbọ́n ìbàjẹ́ ni aburú ni torí pé kò yẹ kí democracy fààyè gbà so democracy wá fààyè gbà wá túmọ̀ sí pé ó ti wá da lábẹ́ ìjọba yẹn nítorí pé ìwọ tó sọ pé ó da ní tó gbára lé ni wípé ọgbára lé òfin yẹn ló fi ṣèdájọ́ ló fi sọ pé ó da kì í ṣòfin ọlọ́run bá ló gbára lé tó bá yẹ kófin ọlọ́run bá ló gbára lé ìdájọ́ ni pé kò dáa nínú òfin ọlọ́run bá lọ́sùn fáwọn tààlà ẹ wàá rí àwọn ẹlòmíì nínú àwọn nǹkan tó ba nínú jẹ́ jùlọ nìyẹn àfáà nífa àfáà tó kẹ́kọ̀ọ́ ṣẹ̀ríà tó bá fẹ́ sọ pé nǹkan yẹn dá yẹ́wà ní ṣe bí democracy gba àlàyé ṣe bí wọ́n fààyè gbánú òfin yẹn ẹ̀dá kan tó ń tọ́ lọ́wọ́ bá ṣé ìwọ gẹ́gẹ́ bí àfà sófin yẹn ló yẹ kó o fi ṣèdájọ́ sóhun ló kó o gbára lé láti sọ pé nǹkan yẹn dá àbófin ọlọ́run bá lọ subhanahu ta'ala so eléyìí nínú àwọn àbàjẹ́ eléyìí tó yẹ pé àtàwọn nǹkan ìbànújẹ́ tó máa ń ṣe pé ni tó máa ń ṣẹlẹ̀ láwùjọ wa tó yẹ pé àwọn tó ń pàpè mára ìmọ̀ àti ìjásíwájú ẹ̀sìn lára àwọn ìbàjẹ́ tó ń jáde látọ̀dọ̀ wọn nílé bá. naam já inda muslim min hadithi arfaja anna nabiya sallallahu alaihi wa sallam qaal ó wá nínú sahihu muslim nínú hadithu arfaja ilé tí alimam muslim gbà wá anna nabiya sallallahu alaihi wa sallam ó ní dájúdájú òjì tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala kíkà tó ọlọ́run bá kan sọ wípé man atakum wa amrukum jami'un ala rajulin wahidun anábì ní gbogbo ẹnikẹ́ni tó bá wá bá yín nígbà tó sí gbogbo yín lápapọ̀ ó ń bẹ lọ́wọ́ èèyàn kan ṣoṣo tí ń darí yín ẹnìkan wá bá yín ti ní adarí kan tó sí pé gbogbo ayé yín ìjẹ́ àdarí lórí yín ń bẹ lọ́wọ́ rẹ̀ yòrí ìdí ọyàn ṣokọ àṣọkùn ó wá fẹ́ pín yín yẹlẹyẹlẹ ẹni tó bá wá tó bá wá bá yín nígbà tẹ ẹ ti lé lórí kan tí ẹ ń bẹ lábẹ́ rẹ̀ tí ń darí àlámọ̀rí yín gbogbo ẹnikẹ́ni tó bá wá bá yín tó bá ní ẹ̀dìbò fóun láti jẹ́ kóun lè lọ kóun lè gba ipò yẹn kú lọ́wọ́ rẹ̀ kóun máa ṣèjọba àrẹ́bìnrin kí ni àrẹ́bìnrin áwò yòrí ìdí ọyàn ṣokọ àṣọkùn aw yufarriqa jama'atakum yuridu an yashqa asakum aw yufarriqa jama'atakum àbó fẹ́ pín àrìn tó ó fẹ́ pín ìjọ yín jàmáà yín ìṣọ̀kan yín ìpè àpéjọ yín àgbáríjọpọ̀ yín ìjọ yín ó fẹ́ pín yẹlẹyẹlẹ faqtuluhu alẹ́bìnrin pípa ní kẹpa pípa ní kẹpa ẹ jẹ́ kí n kan bì anábì ní yuridu an yashuqqa asakum anábì ní tó fẹ́ gé ọ̀pá yín kí ni ìtumọ̀ kó fẹ́ gé ọ̀pá yín ṣẹ̀rí ṣẹ̀ríà ojú tí ṣẹ̀ríà fi wo aláṣẹ àtàwọn ọmọlẹ́yìn rẹ̀ ojú ṣẹ̀ríà fi wo ni pé ọ̀pá tí ó fi ń darí wa aláṣẹ yẹn gbàmú níwájú àwa tí a jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ agbàmú lẹ́yìn ni ọ̀pá yẹn òun náà ni in tí ó jẹ́ link láàrin àwa àti olórí tí a fi so papọ̀ mọ́ olórí tó yẹ pé gbogbo kíbi tó lórí yẹn bá ń wọ́ wa lọ pẹ̀lú ọ̀pá yẹn tó pé òun ti fà ń wájú àwa ti fà lẹ́yìn gbogbo bí bá ń darí wa lọ náà láàmú tẹ̀lé lọ. ó di báyìí sìn gẹ́gẹ́ bí ẹni tí ń mú afọ́jú rìn tó yẹ sí pé òun mú ọ̀pá níwájú afọ́jú yẹn mọ́pá lẹ́yìn gbogbo bí kíbi tí bá ti ń darí ọ̀pá yẹn lọ láfọ́jú yẹn máa tẹ̀lé lọ bẹ́ẹ̀ ni olórí tó wà níwájú wa ṣé báyìí sìn bẹ́ẹ̀ ló ṣe rí ọ̀pá tí fi ń darí wa òun gbàmú lọ́wọ́ wájú gbogbo àwa tí a jọ ọmọ lẹ́yìn rẹ̀ tá wà lábẹ́ rẹ̀ agbọ́pá yẹn mú lẹ́yìn so ẹni tó wá dé tóun fẹ́ ṣàkọ aṣọ yẹn ṣẹ́rí ọ̀pá yẹn òun fẹ́ gbé láàrin tó bá ti lè bírèkì ẹ̀ báyìí olórí ọlọ́lọ́tọ̀ àwọn ọmọ ẹlẹ́yìn ọlọ́lọ́tọ̀ nìyẹn pé pé líǹkì tó wà láàrin àwọn àti òun náà lọ́pá yẹn so wọ́n sọ pé ó ṣàkọ aṣọ yẹn ni pé ọ̀pá yẹn ọ̀pá kan tí ó ń darí wa yẹn ó pín sí méjì so that ẹni tó jẹ́ bond pé báyìí sì àti nǹkan tó jẹ́ link tó wà láàrin àwọn àti olórí ó ṣe kí ni ó pín so ó pín wa ó yà wá lẹ́yìn olórí ni nànàbí sallallahu alaihi wasallam sọ pé man atakum wa amrukum jami'un ala rajulin wahidin yuridu an yashqa asakum aw yufarriqa jama'atakum faqtuluhu so nǹkan tá nàbí sọ nípa rí yẹn bẹ́ẹ̀ nìyẹn so kò wá sẹ́ni kankan nínú àwọn tí kò wá sí àpèjúwe tí ó ṣe déédéé léyìí tá lè mú wá fún lásìkò yìí tó kíni tó ìdíje fún ìbò dídì gbogbo ẹnikẹ́ni tí ó bá ń díje fún ipò dídì fún ìbò dídì póun náà fẹ́ ṣèjọba irú ẹni bẹ́ẹ̀ ó fẹ́ ó fẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn tó wà ní orí àlééfà nìyẹn àwọn tó ń ṣèjọba lọ́wọ́ ó fẹ́ gba ìjọba lọ́wọ́ wọn ó fẹ́ gbé wa kú lẹ́yìn wọn òun fẹ́ ṣe kí ni ó fẹ́ gbapò wọn eléyìí nǹkan tó burú ni ní tí ò dáa ni. àfáwa asheikh Safiyyur Rahman gbà tó ń sọ̀rọ̀ lórí hadith yìí tó ń sọ̀rọ̀ lórí àlámọ̀rí yìí oyeba yín sìn wọ́n ní wàlá ṣáka anna hadhihi munazaata tatahaqqaqu fil intikhabat kálíbà mọ̀ pé àwọn onímọ̀ wọ́n gbọ́ hadith yìí yé lọ síbi wípé ìmọ̀ dìbò ó kó sínú hadith yìí afáwa Safiyyur Rahman wọ́n ìgbà tó ń sàlàyé hadith wọ́n ní wàlá ṣáka anna hadhihi munazaata tatahaqqaqu fil intikhabat wọ́n ní kò síyèméjì kò síyèméjì nípa wípé dájúdájú ìmọ̀ ṣe fàǹfà láti tọ́pá fẹ́ gba ìjọba lọ́wọ́ àwọn olórí wọn ní nǹkan yẹn ó máa ń ṣẹlẹ̀ kò sí èméjì pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ òdodo sí ni pé nǹkan yẹn ń wáyé nínú kíni nínú ìdìbò tàtọ̀ akọ̀kọ̀ philip tikhobas nǹkan yìí nǹkan tó ń wáyé ni tó sì ń rinlẹ̀ ni tó sì ń jódodo tó sì ń jódodo pé ń ṣẹlẹ̀ nínú ìdìbò nínú ìdìbò ni ìdìbò ìbò dídì ìmọ̀ ṣe ìfàǹfà pẹ̀lú àwọn olórí pàtó gbàjọba lọ́wọ́ wọn ni فما من حزب إلا ويحاول بكل ما أوتي من المواهب والقدرات wọ́n ní kò sí ẹgbẹ́ kan àfikọ́jẹ́ pé wọ́n ní kò sí ẹgbẹ́ kan àfikọ́jẹ́ pé ẹgbẹ́ náà yóò máa sì gbìyànjú pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́n bá bá fún lẹ́bùn àti agbára anyata rọ́làbà àlàsọ́tọ̀ yóò máa sì gbìyànjú pẹ̀lú gbogbo tọ́lọ́wọ́n bá lẹ́kẹ́lá bá fún ní ẹ̀bùn àti lágbára láti fi kíni láti borí láti lè láti lè gbàjọba àyàtàgọ́lábà àlàsùntọ̀ yóò fẹ́ lékè ìjọba tó wà nbẹ̀ ni yóò fẹ́ borí ìjọba kó lè rí ìjọba gbà kú lọ́wọ́ rẹ̀ ni so gbogbo ẹgbẹ́ pátápátá kò sí ẹgbẹ́ kan nínú gbogbo àwọn ẹgbẹ́ tí ń bẹ àti kọjá pé yọmọ sí àwọn gbìyànjú gbogbo àwọn tọ́lọ̀ bàdìgídá bá fún wọn lẹ́bùn gbogbo tọ́lọ̀ bàdìgídá bá fún wọn lágbára ni wọ́n máa sà òun ni wọ́n máa lò láti ṣe kí ni láti tàgọ́lábà àlàsùntọ̀ láti rí pé àwọn làwọn àwọn borí ìjọba tó wà níta láti gbàjọba lọ́wọ́ rẹ̀ káwọn ṣe kí ni káwọn lè máa darí àwọn èèyàn pẹ̀lú ìdìbò. وينزع الحكومة من أيدي القائمين بها وينزع الحكومة من أيدي القائمين بها wọ́n ti máa gbìyànjú láti gba ìjọba láti já ìjọba gbà lọ́wọ́ àwọn tí wọ́n ìjọba ń bẹ lọ́wọ́ wọn àwọn tí wọ́n ń ṣèjọba gbogbo ẹgbẹ́ tó bá fẹ́ díje sí ipò Agari kan yóò máa gbìyànjú láti já ìjọba gbà lọ́wọ́ àwọn tí ìjọba ń bẹ lọ́wọ́ wọn ni idha kanat min al-ahzab al-mu'arida tó bá jẹ́ pé àwọn ẹgbẹ́ yìí wọ́n wà nínú ẹgbẹ́ alátakò ẹ wò ní ìṣe báyìí gbogbo alamọ̀ ìjọba tí ń bẹ ń tàn sìn àwọn ẹgbẹ́ alátakò gbogbo alamọ̀ wọn ẹ rí i pé látijọ́ tí ìjọba tó wà ní ìta ìjọba tí ó bá ń ṣe tó bá ń darí ìlú látijọ́ tó bá ti gbélé báyìí làwọn ẹlẹgbẹ́ alátakò ti ní sinmi lórí bóòwò làwọn ó ṣe máa ba orúkọ ìjọba yẹn jẹ́ wọn ó sì máa bàtẹ rẹ̀ jẹ́ títí tí ó fi parí àsìkò rẹ̀ nítorí pé kí wọ́n lè rí nǹkan kan campaign against ẹ̀ kí wọ́n lè rí nǹkan kan polongo ìbò láti takò kí wọ́n lè bí kí wọ́n lè bí wọlé nígbà tí wọ́n bá fẹ́ táwọn bá fẹ́ táwọn bá fẹ́ dìbò so àwọn ẹgbẹ́ alátakò gbogbo apá tí wọ́n máa sà gbogbo ìgbìyànjú tí wọ́n máa ṣe òun náà ni pé bóun náà ṣe fẹ́ borí bóun náà ṣe fẹ́ lékè bóun ló jẹ́ pé àwọn ni ó borí ìdìbò tó fi ríjọba gbà báwo náà ṣe fẹ́ jájọba gbà lọ́wọ́ àwọn tí ń bẹ ní ìjọba so gbogbo ẹgbẹ́ tó bá jẹ́ ẹgbẹ́ alátakò róòlù kan máa ń play nìyẹn ẹ̀rì wọ́n lọ sórí lórí tv wọ́n lọ sórí rédíò wọ́n lọ sponsor àwọn programs lórí tv àti rédíò kí àwọn programs kan fẹ́ sponsor program láti máa takò ìjọba ni wọ́n lè ní ọpẹ́ kó tó sanwó oṣù wọ́n lè ní allocation tó wá kọ̀ọ̀nà bó ṣe yẹ kọ́nà wọ́n lè ní àwọn ọ̀nà kọ̀dá wọ́n lè ní kò sómi dáadáa wọ́n lè ní kò sí iná ìgbà tẹ́yìn ṣèjọba tẹ́yìn ṣètò bẹ́ẹ̀ ẹ̀ bẹ̀rù ọlọ́run bá lọ́sùn fún àwọn àtàwọn ṣe bẹ́yìn náà ti ṣèjọba ríta ẹ ti ṣèjọba yìí náà gbogbo ń tẹ́sọ pé ìjọba yìí ò ṣe sẹ́yìn ṣe bá ẹni tó ń ṣe ń tẹ́yìn ò ṣe ẹni tó ń rí ìjọba ti jẹ̀yìn lọ pé báyìí sì so ọlọ́run ọba kó ṣàánú wa àwọn nǹkan tá à ń rí láwùjọ làwa ń sọ yẹn àwọn nǹkan tá à ń rí láwùjọ là ń sọ pé báyìí sì kí àwọn ẹgbẹ́ alátakò kán lọ sponsor kán lọ kán lọ ra àsìkò lórí lórí tẹlifíṣàn lórí rédíò láti máa polongo ẹgbẹ́ wọn wípé tó bá ti dàsìkò dìbò ẹgbẹ́ wa ní kẹ́ dìbò fún o torí pé ìjọba tó wà ń ta yìí o wọ́n ń kówó jẹ o ẹ̀ẹ́n allocation tó wọlé lóṣù yìí ẹ pé báwo náà ṣe náà pẹ̀lú báyìí sìn ẹ̀ẹ́n ó ṣe pẹ́ ká tó sanwó oṣù àwọn òṣìṣẹ́ ó yẹ kí wọ́n ti ṣe promotion fún wọn wọn ṣe promotion fún wọn àwọn tí wọ́n tẹ̀ ṣe promotion fún gan wọn san salary promotion yẹn fún wọn wọ́n kà fún wọn ní promotion ni wọn tí máa salary promotion tí wọ́n fún wọn nǹkan kan gbogbo oríṣiríṣi àwọn nǹkan yìí wọ́n mọ̀ ṣe káàkiri pẹ̀lú báyìí sìn wọ́n lè ní owó kan ṣẹ̀ṣẹ̀ tó wọlé báyìí yàtọ̀ fún allocation federal government tó ń pe owó kan wọ́n ní ká fi ṣe kíní kan wọ́n fi ṣe tó yẹ ká fi ṣe nǹkan kan ṣùgbọ́n àwọn kíní yìí náà ní gbogbo agbára tí wọ́n ní nìyẹn gbogbo àwọn ẹ̀bùn tí wọ́n bá ní gbogbo àwọn ipá tán bá ní láti lè rí ipá wọn làwọn borí láti lè gba ìjọba lọ́wọ́ ìjọba tí bá mẹ́ta gbogbo ẹ̀ náà mọ̀ ṣe. wàhálà làákù wa Sheikh Safiur Rahman wọ́n on the other hand wọ́n ní òdì وعلى الحق وعلى العكس من ذلك يحاول الحزب الحاكم ألا ألا يفلت زمام الحكومة من يده بحاله àwọn ní bákan náà lẹ́gbẹ́ kejì náà nídà kejì náà wọ́n ní àwọn ẹgbẹ́ táwọn náà ń ṣèjọba àwọn náà máa gbìyànjú àwọn náà máa sapá wọn máa gbìyànjú pé kí ìjánu ìjọba kó má bọ́ lọ́wọ́ àwọn agbára ìjọba tí ń bẹ lọ́wọ́ wọn àwọn náà ò ní fẹ́ kó bọ́ àwọn ní ẹni ní gbogbo ọ̀nà in any condition àwọn ò ní fẹ́ kó bọ́ orí bá yín sí so àwọn náà máa há wálà alla yuflita zimamul hukumati min yadihi bi hali sabatu wa alikani alla yuflita alikabena ó ti báyìí sìn tí abáka níka falata ó ti báyìí sìn so ilé ìtọ́jọ́ mujarrod sèlásí yun mujarrod tàbátì ká níka aflata ó ti báyìí sìn so sèlásí yun mazidun bi harfin wahidin ala wazni afala ọ̀nà méjèèjì jina ni fẹ́ẹ̀lù ẹ̀ lè gbà wá ó ti báyìí sìn kọ̀sọ́nà àti àgbàkánu méjèèjì tí ó lọ so wọ́n ní ní òdìkejì náà nídàkejì náà àwọn ẹgbẹ́ tí wọ́n jẹ́ ẹgbẹ́ tí wọ́n ń ṣèjọba àwọn náà máa gbìyànjú wọn máa sapá lórí bí ìjọba òsì ní bọ́ lọ́wọ́ wọn nítorí àsìkò nítorí àsìkò nǹkan ẹlẹ́ẹ̀keje ó kí pínjẹ́ tó parí nǹkan ẹlẹ́ẹ̀kẹfà tí mo ń ka yìí so bàbá parí ọ̀rọ̀ wọn ní ọ̀rọ̀ tí mo kà tí mo kà yìí ọ̀rọ̀ bàbá wa Safiyur Rahman Sheikh Safiyur Rahman tí mo kà yìí ààrẹ nínú tí àwọn tó pè ní al siyasiya al asiyasiya tó fi Islam ní page sixty belasiri al-ahzabu asiyasiya ti fi islam so àwọn political parties nínú islam yẹn ni pé nínú islam a fẹ́ ṣàlàyé ìkẹta ń pè láwọn political parties kí làwọn aburú tó wà ń bẹ ojú wo ni islam fi wo political parties al-ahzabu siyasiyatu al-ahzabu asiyasiya asiyasiyatu fi islam ní page sixty belasiri rọrọ yẹn. naam nǹkan ẹlẹ́ẹ̀keje yuaddi al-nizamu lintikhabi ila tawliyati ghayril muslimi ni àbúrú tó wà ń bi ìdìbò nìyẹn yuaddi an-nizamu al-intikhabi ila tawliyati ghayril muslimi ìbò dídì ó máa ń lìdì sí ó máa ń lìdì sí kí a fi eni tí èsì mùsùlùmí ká fi sọ lórí láwùjọ nínú àwọn nǹkan tó máa ń lìdì sí nìyẹn ẹni tí èsì mùsùlùmí yóò padà máa jó lórí fún wa láwùjọ nítorí wípé òun náà lẹ́tọ̀ọ́ láti díje lábẹ́ òfin democracy sòwò náà lẹ́tọ̀ọ́ tó bá ti rí ẹgbẹ́ tí yóò gbé jáde ẹgbẹ́ tó forúkọlẹ̀ lábẹ́ ìjọba láti díje sí ipò adarí sòwò ẹni bẹ́ẹ̀ náà òun náà jáde sòwò náà máa campaign ìdìbò lè padà wá favour rẹ̀ tó jẹ́ sí pé ìdìbò yẹn ni ó gbé ẹni tí èsì mùsùlùmí wọlé láti máa jẹ́ olórí fáwọn mùsùlùmí láwùjọ mo sọ̀rọ̀ kan wípé àwọn tí wọ́n ń fi orúkọ ẹ̀sìn tí wọ́n fi ń tan àwọn èèyàn yìí pé káwọn èèyàn lọ dìbò nítorí pé kí wọ́n lè bá protect interest Islam ká lè bá dáàbò bo interest Islam yìí mo ní nísìnyí báyìí wọ́n kàn ń tan àwọn èèyàn ni interest tẹ́sí mọ̀ ń tan àwọn èèyàn ni wípé a ti rí inú wọn nísìnyí báyìí ẹni tí ń campaign fún Christian pé kí Christian lọ dìbò kọ́ lọ di president àwọn èèyàn kan wá comment lábẹ́ lecture àná yẹn wọ́n ní kí ló wá burú nu kí kí èèyàn campaign fún Christian ṣẹ́tìrì lára àwọn nǹkan tá à ń sọ náà wọ́n ní kí ló burú nu kí èèyàn campaign fún Christian so mo wá rò pé wẹ́l nínú àwọn aburú tá a padà kà náà ni tó bá débi tí a ti sọ̀rọ̀ nípa rẹ̀ máa mọ ìyànnà náà yẹn ṣùgbọ́n táwa débẹ̀ ń sìn ó jẹ́ kí n máa sọ wẹ́ẹ́ bá ń sìn so kò sáburú kankan nínú òfin democracy àti nínú ètò ìdìbò democracy níbi kí ẹni tí èsè mùsùlùmí kó máa jẹ́ olórí ilé wa lórí láwùjọ wẹ́ẹ́ bá ń sìn wọn ló fi jẹ́ sí pé aláwọn tí wọ́n ń forúkọ ẹ̀sìn tán àwọn èèyàn wípé káwọn èèyàn lọ gba káàdì ìdìbò nítorí pé ká lè bá protect Islam islam lẹni ká protesti christian lẹ ń campaign fún kí ló tẹ̀ ń ta àwọn èèyàn náà ẹ sọ pé ẹ fẹ́ ṣe politics ẹ sọ pé politics ẹ jẹ́ kó yí àwọn èèyàn pé ẹ̀ ń gbádùn ẹ̀ ń jayé níbi politics tẹ̀ ń ṣe òye báyìí sì ẹ̀ ń gbádùn ilé ayé yín ẹ̀ ń jẹun tó wù yín ẹ̀ ń waṣọ tó wù yín ẹ̀ ń gun mọ́tò ńláńlá ẹ̀ ń kọ́lé ẹ̀ ń náwó fàfàfà bó ṣe wù yín sọ ẹ wá ń forúkọ islam ẹ wá fi ń tan àwọn èèyàn wọ́n bá yín sìn ẹ̀yin tẹ́ ń forúkọ islam táwọn èèyàn bí káwọn èèyàn lọ gba káàdì ìdìbò nítorí àti protect interest islam the same ẹ̀yin ara yín náà ló ń campaign for christian kọ́ di president wọ́n bá yín sìn lára àwọn aburú ìbò dídì nìyẹn yóò á di an-nizamu yóò á di an-nizamu al-intikhabi muslim lára àwọn nǹkan tí ìdìbò dídì ìbò dídì lára àwọn nǹkan tó máa ń result sí lára àwọn nǹkan tó máa ń bí òun náà ni ká fi ẹni tí èsè mùsùlùmí ká fi sọ lórí láwùjọ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ẹ̀sẹ̀ sọ́nà al-Qur'an nínú Suratul An'am aya 116 nínú Suratul An'am kí ọlọ́run bá sọ ọlọ́run bá ní wa in tuti' akthara man fil ardi yudilluka an sabilillah so ibà yìí sìn a síwájú kí n tó ṣàlàyé ẹ̀rí ṣe rí ọ̀nà tí eléyìí máa ń gbà rọrùn lábẹ́ ìdìbò tó fi jẹ́ sí wípé yóò rọrùn kí ẹni kí èsì mùsùlùmí di olórí láwùjọ so àwọn tán pọ̀ jù láwùjọ ọmọnìyàn àwọn aláburú ni ẹ̀ẹ́dẹ̀ rí pé ẹni tí èso mùsùlùmí náà ní aláburú lòun náà so tá a bá ti pé ká dìbò òun ní òrérò jù torí pé àwọn aláburú náà lọ́pọ̀ jù ẹ̀yin tẹ́yìn tí ẹ ń forúkọ ẹ̀sìn campaign fáwọn èèyàn gan mélòó nìyí ó kè nísìnyí báyìí àwọn kan nísìnyí wọ́n ń pera wọn lóní súnà àwọn náà ń wọ aṣọ súnà bíi tiwa àwọn náà dárùn gbọ̀n sí wọ́n gé sókòtò àwọn èèyàn rí wọn gẹ́gẹ́ bíi àgbàfà nínú súnà so ibà àwọn ni wọ́n ń campaign fáwọn èèyàn àwọn ni wọ́n ń sọ fáwọn èèyàn náà ń polo àwọn ni wọ́n ń gbé àwọn èèyàn ló ń gbẹ́jú ká lọ gba káàdì ìdìbò káwọn náà lọ dìbò ká má fi ṣàhádà wọn pamọ́ ìjẹ́rìí wọn ká má fi pamọ́ ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ níṣẹ́ báyìí mélòó ní láàrin àwọn aláburú tá à ń sọ yìí mélòó ló ń ka yín mélòó ní èèyàn mélòó gan-an níṣẹ́ ń gbọ́ sí yín gan lórí báyìí sì èèyàn mélòó so tó bá ti di pé ká dìbò àwọn náà ni ó rí ìyànjú torí pé iná tuyúrọ̀ àlá àṣìkáàlì àtàkọ̀rù ẹgbẹ́ ẹyẹlẹyẹ máa ń wọ́tọ̀ iná tuyúrọ̀ àlá àṣìkáàlì àtàkọ̀rù ẹgbẹ́ ẹyẹlẹyẹ máa ń wọ́tọ̀ so àwọn aláburú yìí náà ni wọ́n máa dìbò fúnra wọn ẹ̀yin tẹ́lẹ̀ jẹ́ ni re tẹ́lẹ̀ jẹ́ ni re mélòó ni láàrin wọn so tó bá di bí ká dìbò ẹ̀yin náà dẹ̀ mọ̀ wípé ìbò dídì oyè bá yín sìn it's a game of number iye èèyàn wo ló dìbò fún ọ iye èèyàn wo ló tẹ̀ka fún ọ ni àti wèrè àtàsíwín àtẹnitórí ẹ̀ pé àtẹnitórí ẹ̀ ò pé wọ́n bá ń ṣe àtẹnitọ́ mọ tí ń ṣe àtẹnití ò mọ tí ń ṣe gbogbo wọn náà ni ìbò wọn déédéé náà ni ìpìnrà ìpìnrà náà ni wọ́n bá ń sìn so ní táwọn ti fẹ́ wò ni pé iye èèyàn wo ló dìbò fún ọlọ́pẹ̀ka fún ọ àwọn tó sì pọ̀ jù làwọn aláburú so táláburú bá gbé tí tó bá gbé tó bá gbé igbá tí wọ́n so ẹni tó bá ti jẹ́ kèfèrí aláburú ni kódà aburú rẹ̀ láburú tó fún ga jùlọ tó kọ́ àwọn aláburú tó kù bí kẹ́ sọ pé ẹ ń jalè bí kẹ́ sọ pé ṣe zìnà bí kẹ́ sọ pé ń pààyàn bí kẹ́ sọ pé ń parọ́ gbogbo àwọn eléyìí aburú tẹ kàyí tẹ̀ fún pàwọn yàrá aláburú èwo ló tó kú fúrù nu gbogbo ẹ̀ èwo ló tó kú fúrù so kèfèrí aláburú ni wọ́n àwọn aláburú ló sì pọ̀ jù láwùjọ ọ̀rọ̀ pọ́lítì ọ̀rọ̀ ìdìbò sì ní béèyàn bá ṣe pọ̀ sí ni béèyàn bá ṣe dìbò fún ọkú pé èèyàn bá so yé báyìí sìn so lórí jẹ́ pé interest mọ̀kàn aláburú ló pọ̀ jùlọ òun ni àyà tí mo mú wa yẹn pé ọlọ́run bá ní wa yín tó pé akthara man fil ardi yudilluka an sabilillah ọlọ́run ìrìn ànábì tó o bá tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ń bẹ lórí ilẹ̀ wọ́n sọ ẹnu kó lójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala ó túmọ̀ sí pé àwọn èèyàn tó pọ̀ lórí ilẹ̀ aṣọ nínú ni wọ́n lọ́lọ́run bá dígbà fi ní tíra tó bá jẹ́ pé àwọn tó pọ̀ ló máa tẹ̀lé tó o bá tẹ̀lé àwọn tó pọ̀ lórí ilẹ̀ wọ́n sọ ẹnu kó lójú ọ̀nà ọlọ́run Allah subhanahu wa ta'ala tó túmọ̀ sí pé àwọn aláburú ló pọ̀ jù yẹn àwọn aṣọ nínú ló pọ̀ jù yẹn àbáwọn ẹni rí tí àwọn ọlọ́run bá dékìlá mọ̀sánfà náà bí pé wà ní tòótọ́ akitaro mọ́ fìlà arúgbé ló kà ń ṣẹ̀bi ìlà sáwọn ẹni rí máa ń sọ nínú ni kò sínú ìròyìn àwọn ẹni rí ká jẹ́ aṣọ nínú àwọn aláburú ẹ̀dá àwọn ẹni máa ń sọ nínú so àwọn ló sì pọ̀ jù lórí rẹ̀ so tó bá dìde ọ̀rọ̀ ìdìbò nísìn àwọn náà ni wọ́n máa lékè lájọ́ tẹ́ ti ń bá àwọn aláburú fà á tẹ́ ti ń sọ fáwọn ìyàkálọ́mọ ìdìbò ká máa dìbò ṣé ìjọ́ òun lẹ pọ̀ jù wọ́n lọ rí ẹ̀ta owó ròyàn lẹ́jẹ̀ kódà tá a bá ṣe padà rí èèyàn kan àbí èèyàn méjì nínú àwọn tí àárín kan tó bẹ́yà wọ́n jẹ́ nire tán bá wọlé tán bá dé áùsì ẹ lọ béèrè òǹkà wọn sí àwọn aláburú tó wà ń bẹ̀ <laughs> allah akbar tó bá di wípé nísìnyí báyìí wọ́n fẹ́ gbófin kan jáde ṣebí ṣebí wọ́n dìbò náà ní ní áùsì náà ni pé ẹni tó bá sọ ẹni tí ó bá gbà wípé kí òfin yìí ká máa lù kó sọ pé àì ẹni tó bá sọ pé wọn ò fara máa kó sọ pé nee àwọn tí wọ́n wá jẹ́ èèyàn dáadáa tí táàrán kan pé èèyàn dáadáa ni wọ́n tá àdìbò fún pé kán lọ bẹ̀ wọ́n ju mẹ́rin lọ àbí márùn àwọn aláburú ní bíi hundred yìí pé báyìí sì wọ́n bá ní ẹni tí ó bá ní ká ẹni tó bá fara mọ́ nǹkan sọ pé àì àwọn aláburú hundred ní àì wọ́n ní ẹni tí ó bá fara mọ́ nǹkan sọ pé lè ẹ̀yin mẹ́rin tá àdìbò fún tẹ arápá lára ọbẹ̀ ẹ̀yin sọ pé lè ta ni wọ́n jàn wọ́n jàn táwọn aláburú ní gbẹ̀ẹ́ tó torí pé ìdìbò náà fi ń ṣe àwọn tó sì pọ̀ jùlọ làwọn aláburú lórí ilẹ̀ ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala sọ pé wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn kódà ni ànábì máa sojú kòkòrò kọ́ máa sojú kòkòrò ọ̀pọ̀lọpọ̀ èèyàn wọn lè gbàgbọ́ wa ma aktharu an-nasi walau harasta bi mu'minin ọlọ́ọ̀bá ní àwọn tó pọ̀ jùlọ nínú àwọn èèyàn ni wọn nígbàgbọ́ kódà bí wà náà ìbá kòkòrò kan gbàgbọ́ wọn nígbàgbọ́ ó túmọ̀ sí pé àwọn tó pọ̀ jù aláìgbàgbọ́ ni wọn ó túmọ̀ nípa àwọn tó pọ̀ jù nínú àwọn èèyàn aláburú ni wọ́n wọ́n bá yín sìn àwọn èyí náà ní yẹ sọ pé káwọn ẹni rí kí wọ́n lọ kó sí láàrin ó padà parẹ́ mọ́ wọn láàrin ni bájọ́ tó ti ń kó sí wọn láàrin ijó ni wọ́n rí nǹkan kan àti ìbùbọ́ bẹ̀ rí wọn ò rí nǹkan kan ṣe àti ń bọ̀ wá lórí ọ̀rọ̀ Sheikh Al-Albani tẹ̀sí ṣèrìjú fáwọn èèyàn Sheikh al padà tako nǹkan tẹ́ ń sọ yẹn fatuwa Sheikh al eléyìí tó gbẹ̀yìn ni pé wọ́n tààrọ̀ já lórí nǹkan tẹ́yìn sọ tẹ̀fín tẹ̀fín rinlẹ̀ fún wọn yìí pé Sheikh Al-Albani tiẹ̀ tó jẹ́ pé yóò lọ rí yóò ríṣẹ́ ṣe ń bẹ̀ fásitì àwọn tó padà wá gbẹ̀yìn tá a padà kà fún ayélu tí ni a ti ń ka àwọn mafásitì lọ́wọ́ ni tá a bá padà débẹ̀ á sàlàyé gbogbo àwọn nǹkan yẹn pẹ̀lú gọlọ́run Allah subhanahu wa ta'ala so yíba yín sìn so Sheikh Albani náà jẹ́ kó yé pé kò lè rí nǹkan kan ṣe ń bẹ̀ torí pé omi ti pọ̀ jọ so eléyìí tí mo wà wà Yusuf ẹlẹ́ẹ̀kẹjọ so ó ṣeéṣe kó jẹ́ pé ẹlẹ́ẹ̀kẹjọ yìí ó ṣeéṣe kó jẹ́ pé ibi tí màá ti dúró ní òní iná nìyẹn inshallah karim a tún máa tẹ̀síwájú pẹ̀lú gbọ́dọ̀ ọba Allah subhanahu wa ta'ala nínú àwọn aburú tí ó wà níbi ìbò dídì ṣé gbogbo àwọn aburú tí mo kà yìí mafasidu haqiqiyya ni gbogbo wọn mafasidu haqiqiyya ni gbogbo àwọn aburú yìí àwọn aburú tó yẹ pé pọ́nbélé aburú ni wọ́n kò kò láǹbomilà kò rújú rárá kéde pé à ń rò pa burú ni wọ́n kéde pa àrò bẹ́ẹ̀ aburú gbẹgbẹrún wọn pẹ̀lú àwọn olùsùsù alukoran àti sunna gbogbo àwọn eléyìí lọ́wọ́ àánú ìdìbò ẹlẹ́ẹ̀kẹjọ la fẹ́ kà yìí ẹwà dúró ń tà àtọ́pá fẹ́ kà twenty seven ni mo sàdé nǹkan fẹ́ kà tọ́ pé ìkọ̀kan nínú àgbákò ni tí ń bẹ́ẹ̀ bí àwọn kìíní so tábàtì wàá padà síbi nǹkan tẹ́yìn sọ gan-an wípé eh, ẹ̀yin náà gbà pé torí pé mo ráwọn kọ́mẹ̀ntì kan táwọn ìjọ sọ pé ẹ eh, lóòótọ́ kò sẹ́nìkan tí ó sọ wípé kò sábúrú ń bi ìbò dídì eh, ṣùgbọ́n a ní láti ṣe ìrìkìkábù àkọ́fì dọ̀rọ̀rẹ́ yìí ìrìkìkábù àkọ́fì mọ̀sádàtẹ́ yìí wọ́n ní táà ní láti ṣe nìyẹn táà ní láti lò nìyẹn ibi kọ́ ìdà ẹ̀ lágbé mọ́sálà yìí lọ yẹn ni pé ká kó tí aburú méjì bá ń bẹ wa tí a bá wà láàrin aburú méjì kò sí agbọ́dọ̀ kó sí kanu méjèèjì a kò sí kanu aburú méjèèjì a lè rí méjèèjì sọ́ra fún torí pé tá a bá lè rí méjèèjì sọ́ra fún agbọ́dọ̀ sọ́ra fún méjèèjì ni ṣùgbọ́n a lè rí méjèèjì sọ́ra fún a ní láti kó sí kanu méjèèjì wọ́n ní a wà wo òfin ṣeré àní pé a wà wo eléyìí tó kéré jùlọ eléyìí tó fúyẹ́ jùlọ nínú aburú méjèèjì yẹn lákòósí òun láfaramọ́ láti lè sá fún eléyìí tó tóbi jùlọ so wọ́n ní kọ́ídà yẹn lọ ibi tí ó wà nìyẹn náà ẹ jẹ́ ká wá tá a jẹ́ pé kọ́ídà yẹn là fẹ́ jọ ṣe dìrọ́sà rẹ̀ tó wáyé pé kọ́ ìdà yẹn náà la fẹ́ lò á wà wò wípé òkè àwọn mafásìlì tó wà ń bí ìdìbò orí báyìí sì ẹja kó ogun kalẹ̀ káwá kó àwọn mọ̀sọ́lì tó wà ń bẹ̀ káwá kó wọn kalẹ̀ káwá wo èwo ló ṣe kíni èwo ló tẹ̀sùn ọ̀dúnú méjèèjì èwo ló tẹ̀sùn ọ̀dúnú méjèèjì kódà àwọn tẹ́yìn rò pé ń bẹ̀ yẹn ni kò ń àwọn nǹkan yìí ń sàǹfààní fi hàkíkọ̀ kò ń sàǹfààní lòdòdó àwa lákan ẹ̀yìn lẹ́yìn kan rò bẹ́ẹ̀ pàǹfààní wà ń bẹ̀ ókè lájọ́ táwọn tẹ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ máa gbérù àwọn pásítọ̀ yìí síta náà tẹ́ fi ń tàwọn èèyàn pé táwọn èèyàn lọ tara bọ̀ àjọ táwọn èèyàn wá sí ń tara bọ̀ èwo e, e, àǹfààní wo tó da òun náà mú jáde bẹ̀ tó bá Islam ìṣe báyìí sì ẹ má jẹ́ ká tàwọn èèyàn mọ́ ṣe bí lùú náà ní gbogbo àjọ wa ṣe bí wọ́n bẹ́bọ̀ lùú náà ní gbogbo wa orí báyìí sì ìbọn mọ̀ lùú náà ní gbogbo wa tájọ mọ́ ti ń ṣẹlẹ̀ tájọ mọ́ ti ń lọ so tó bá jẹ́ sí pé irtikabu akhafil mafsadatayn irtikabu akhafil dararayn náà lẹ́fẹ́ lò gẹ́gẹ́ bí qaida shar'iyya qaida usuliyya tó bá bí n tẹ́fẹ́ lò náà ni a wà gbé gbogbo àwọn a ṣe dirasa àwọn mafasid tí ń bẹ́ ń bi ìbò dídì a wà ṣe dirasa àwọn mọ̀sọ́lì tó wà ń bẹ̀ èwo àti ń sí twenty gbogbo àwọn mẹ́jẹ̀jọ tá àwọn aburú ikọ̀ kan nínú ẹ̀ àgbákò àwa ń ka bíi mẹ́jọ ní jòkó tá a wà yìí ẹlẹ́ẹ̀kẹjọ là ń kà yìí nínú àwọn nǹkan àgbákò wọ́n bá yín sí so okay àǹfààní mélòó àwọn mọ̀sọ́lìwù mélòó lẹ́yìn wá rí kalẹ̀ lẹ́yìn tí rí kalẹ̀ báyìí tẹ́ pé ẹyọ kan bóyá gbogbo àwọn mọ̀sọ́lìwù yẹn gan tó lè bí ẹyọ kan nínú mọ́tàdà tá a kà yìí tó lè bí wo tó lè tí dànù ká sọ gbogbo mẹ́jẹ̀jọ so kọ́ńdà tẹ́ ń lò gan ò lọ so ìyẹn sì ní inshallah kẹrim nígbà tó bá àmọ́ nítorí àsìkò ẹ jẹ́ kí n tún tẹ̀síwájú inshallah kerim lórí àǹfààní lórí aburú ẹlẹ́ẹ̀kẹjọ so aburú ẹlẹ́ẹ̀kẹjọ bẹ́ẹ̀ ká fi parí ní òní inshallah kerim tó kọjọ ti lọ. aburú ẹlẹ́ẹ̀kẹjọ òun náà ni pé yuaddi an-nizamu al-intikhabi ila tawliyati al-mar'a yuaddi an-nizamu al-intikhabi ila tawliyati al-mar'a ètò ìdìbò láti yan àwọn tí ó ṣèjọba lé wa lórí nínú àwọn nǹkan tí ó máa ń bí òun náà ni kí ó máa ń bí ìfi obìnrin ṣe olórí láwùjọ ó máa ń bí kóbìnrin jò lórí ó yẹ báyìí sìn so ẹ̀yin náà rí wípé nínú àwọn tí wọ́n máa ń ṣàfihàn pé àwọn náà fẹ́ ju àwọn náà fẹ́ díje fún ipò aláṣẹ fún ipò adarí àwọn obìnrin náà máa ṣe kí ni àwọn obìnrin náà máa díje tóbìnrin yẹn tó bá rí bò tó bá yẹ pé òun lórí bò tó pọ̀ jù yóò wọlé tóbìnrin bá wọlé obìnrin ó padà dá aláṣẹ lé wa lórí nínú àwọn nǹkan tí ètò ìdìbò nínú àwọn aburú tètò ìdìbò ètò ìdìbò democracy nínú àwọn aburú tí ń ṣe nìyẹn ṣe ẹ lè rí eléyìí ṣe ẹ lè rí ṣe ẹ lè rí tako aburú ni kò sọgbọ́n tẹ fẹ́ dá sí tó yẹ sí pé ètò ìdìbò yìí ṣe kí ni òun ló gbé wá òun ló sì ṣe kí ni òun ní pèpè sí nǹkan báyìí láwùjọ àwọn obìnrin náà ṣe kí àwọn obìnrin náà bọ́ta àwọn náà làwọn náà fẹ́ díje àwọn náà làwọn náà fẹ́ àwọn náà fẹ́ jẹ ààrẹ àwọn náà fẹ́ jẹ gómìnà àwọn náà fẹ́ jẹ chairman àwọn náà fẹ́ jẹ àwọn náà fẹ́ di sẹ́nítọ̀ pé báyìí nìsín àwọn náà fẹ́ di rep oríṣiríṣi àwọn nǹkan bẹ́yìn àwọn obìnrin náà ṣe bẹ́ẹ̀ so ètò ìdìbò yìí náà sì ni òun náà ni ó padà lead sí pé kan wọlé kábíyé lórí lé wa lórí so pé báyìí nìsín nítorí pé obìnrin finizọ́mìlì tìkọ́bí nínú ètò ìdìbò títí democracy ó lẹ́tọ̀ọ́ fún antusharika filin tìkọ́bá pé kóun náà kópa nídìbò dídì kóun náà sọ pé òun náà fẹ́ díje ó sì jẹ́ sí pé òun ni ó padà rí ìbò tó pọ̀ jùlọ orí bá yín sìn tó bá ti padà rí ìbò tó pọ̀ jùlọ kí ni ó ṣẹlẹ̀ yóò padà lórí ló wa lórí ni. àdẹ̀mọ̀ wípé hadith tí àbú alimami Bukhari gbà wá látọ̀dọ̀ Abubakar kí ni hadith yẹn sọ qala qala Rasulullah sallallahu alaihi wasallam anabi sọ nínú hadith yẹn anabi ni lan yufliha qawmun amrahum imra'a lan yufliha qawmun wallaw amrahum imra'atan anábì ní wọn lè jèrè láyéláyé wọn sì lè ṣoríire wọn sì lè rúlà bẹ́ẹ̀ ni kò lè ragbá fún wọn gbogbo àwọn ìjọ tí wọ́n bá fi obìnrin sí olórí àwọn ìjọ tí wọ́n bá kó àlámọ̀rí ìdarí wọn ìjólórí wọn tí wọ́n bá kó lé obìnrin lọ́wọ́ tí wọ́n bá fi obìnrin sí olórí tí ó máa darí wọn arábìnrin láwọn ìjọ yẹn wọn lè jèrè láyéláyé wọn lè jèrè wọn lè támú wọ́n yé báyìí sì so kọ́lọ́wọ́n bá lọ́sùn hàn sára kọ́ta náà wà láwùjọ tá a wà yìí táwọn obìnrin ò mọ táwọn obìnrin ọmọ di olórí táwọn obìnrin ọmọ di olórí àwọn obìnrin ń di olórí àwọn obìnrin náà wọ́n ń díje sí ipò olórí wọ́n sì ń di olórí tánàbí dẹ̀ sọ wípé lan yufliha qawmun wallaw amrahum imra'atan afọwà al-Khattabi rahimahullahu ta'ala ìgbà tó ń sàlàyé nípa hadithu yìí wọ́n ní fil hadithi anna al-mar'ata la tali al-imarata wọ́n yìí pé obìnrin kò gbọ́dọ̀ sí kíni kò gbọ́dọ̀ jẹ́ olórí ó wà nù hadithi pé obìnrin o kò lẹ́tọ̀ fún bẹ́ẹ̀ ni kò sí kíni kò gbọ́dọ̀ jẹ́ olórí kò gbọ́dọ̀ gba ipò aláṣẹ wálàl kọ̀dọ̀ à bẹ́ẹ̀ lóbìnrin ò gbọ́dọ̀ jẹ́ adájọ́ naqlan min fathil ọ̀rọ̀ tá sọ yìí a ṣe nákùlù ẹ̀ láti inú fathil ni ó ti báyìí sìn ní mujalladu ẹlẹ́ẹ̀keje ní hadith seven hundred and thirty five ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yẹn ibẹ̀ ni alimami al-Khattabi ibẹ̀ ni wọ́n ti sọ̀rọ̀ yẹn pé fil hadithi anna al-mar'ata la tali al-imarata la tali al-imarata wala al-qada'a wọ́n lọ́wọ́ nu hadithi yìí pé kọ̀lẹ́tọ̀ fóbìnrin láti máa jẹ́ olórí láti máa jẹ́ aláṣẹ bẹ́ẹ̀ ni kọ̀lẹ́tọ̀ fóbìnrin láti máa jẹ́ adájọ́ so ibà yín sì sọ̀nká tí afáwa yìí tí sọ nìyẹn àfáwa Ibn Hajar al-Asqalani àwọn náà dẹ̀ mọ́ ọ̀rọ̀ yẹn wá nínú Fathul Bari tán fi sẹ́rí lórí wípé èèwọ̀ ní fóbìnrin láti máa jẹ olórí èèwọ̀ ní fóbìnrin láti máa jẹ adájọ́ orí bàyìí sì so eléyìí báyìí náà ni ibi táàtún táàtún dúró sí torí pọ́jọ́ ti lọ so àádùn sórí ìbàjẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ aburú ẹlẹ́ẹ̀kẹjọ náà aburú tí ń bẹ́ẹ̀ dìbò dídì Ìbàdàn lọ gbogbo àwọn eléyìí báyìí ó ti tó fún gbogbo ẹnikẹ́ni tí bá ń wá òdodo láti mọ̀ pé ah kìnnìyí èyí tí mùsùlùmí ò gbọ́dọ̀ bá wọn dá sí ni mùsùlùmí gbọ́dọ̀ gbájúmọ́ ẹ̀sìn tiẹ̀ ká máa pèpè lọ síbi ẹ̀sìn wa ká máa rí àwọn èèyàn ká máa ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn pé báyìí sìn ká máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ká mójútó ti tiwa gangan kéde pé àwọn bá wọn kèfì rí sí fanfà lórí ìlànà tiwọn. Ànábì sallallahu alaihi wasallam sọ pé latattabi'unna sanana man kana qablakum hazwa al-qudhdhati bil-qudhdha Ànábì jíjẹ́ kó yà pé á padà máa tẹ̀lé ìlànà àwọn tó ṣáájú wa á máa tẹ̀lé ìlànà wọn بحديث من شبرا بشبر وذراعا بذراع حتى لو دخلوا جحر ضب فدخلتموه Ànábì ní ẹ máa tẹ̀lé wọn ní òdiwọ̀n àtẹ́lẹwọ́ kan sátẹ́lẹwọ́ kan lódiwọ̀n ìgbọ̀n kan sí ìgbọ̀n kan lẹ́fi máa tẹ̀lé wọn hatta law dakhalu juhra dabbin la dakhaltumuhu Ànábì ní yóò burú débi pé kódà tá bá ń wọnú wo aláǹgbá ẹ̀yin náà wọnú wo aláǹgbá lọ tó wá di wípé àwọn àfáàní sì náà ń ṣe fatuwa fáwọn èèyàn ká máa tẹ̀lé lánàá àwọn yahuda àti nasọ́rọ̀ ìgbà táwọn àwọn sàhábà béèrè wípé al yahudu wan nasọ́rọ̀ ṣé àwọn Yahud àwọn Jew àtàwọn Christian ìlànà gbígbà lérò pé a máa tẹ̀lé ó ń yà àwọn sọ̀hábà lẹ́nu pé yóò wá padà wá burú fáwọn mùsùlùmí débi pé àwọn Christian àtàwọn Jew táwọn ló ń wí ànẹ́bì ànẹ́bì ní farman ànẹ́bì ní tawátó ni àwọn náà ni nǹkan padà bàjẹ́ débẹ̀ ẹ̀wò ń sìn ẹ̀wò bí nǹkan ti bàjẹ́ máa wà fáyì lọ́wọ́ débi pé ìlànà tí èsì ìlànà Islam wọ́n sì ní ká máa bá wọn kèfèrí ṣe fanfà lórí pé bóò la ṣe fẹ́ bóò la ṣe fẹ́ bá wọn fi afẹ́ bá wọn dì fún fún lórí ìlànà tiwọn kí ló dé táwọn padà gbá tá àgbọ̀dọ̀ gbájúmọ́ lànà tiwa ṣé nígbà sáà nàbìtọ̀ lọ́wọ́ sọ́lá náà dáwùjọ ṣé bọ́ bá wọn àwọn èèyàn lórí àwọn ìjọba kan tán ṣe láwùjọ sáà bá wọn dì fún fún ni òye bá yẹn sìn ṣé bá nàbì mójútó ń tọ́nà ọba àdékẹ́ láfi ọmọ ẹni ó ṣàlàyé tiẹ̀ lọ ó dẹ̀ ń safarada lórí àwọn ìnira tí ń bá ó sì ń bá dá àwa rẹ̀ lọ títí tọ́nà ọba Allah subhanahu wa ta'ala fi fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ so àwọn àfa kan ní ìsìn báyìí wọ́n ń pa àwọn ìrọsíbi kan máa dì fún fún pẹ̀lú àwọn kèfèrí lórí ìlànà tiwọn ìlànà tiwọn làwọn mùsùlùmí wọn bá wọn ṣe kí ni làwọn bá wọn dì fún sọ wá yí àfà pàápàá jùlọ àfà àti ń pè rẹ̀ láàfà súnà kó jẹ́ pé irú àwọn fásitì wà báyìí ní ọmọ ṣe fáwọn èèyàn pẹ̀lú àwọn ọmọ fásitì tá à kó kalẹ̀ yìí láti tún padà wọn múrú ẹ̀ wá láti tún padà wọn máwọn míì wá oyè báyìí sì sóye so kọ́lọ́mù bá lẹ́gbẹ́rẹ́ kó dáhùn sànù wa kọ́lọ́mù bá kọ́mọ̀ ṣe wá ní onífẹ̀ẹ́nu abẹ́lọ́wọ̀n ọba Allah subhanahu wa ta'ala eléyìí a tún sọ yìí kọ́lọ́mù bá kó dé kó sàǹfààní fún gbogbo ẹ̀mí tí abọ́láǹfààní àti gbọ́ kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala admin admin kọ́lọ́wọ́n bá Allah subhanahu wa ta'ala kó jọ jàre kí ó ṣe àmọ̀nà ẹnì kọ̀ọ̀kan wa gbogbo àwọn tí wọ́n ń tan àwọn èèyàn jẹ gbogbo àwọn tí wọ́n ń sọ àwọn èèyàn nù gbogbo àwọn tí wọ́n ń kó ìrújú wá láti fi dààmú àwọn èèyàn ọlọ́run bá lé Allah subhanahu wa bá wa fọ̀nà mọ́ wọn kó sì fọ̀nà mọ́ wọn tí ń gbẹ̀tàn jẹ pẹ̀lú wọn. hadha wallahu a'lam subhanaka allahumma wa bihamdik